yá bàbá tó ọ̀rọ̀ ṣẹ́fù yẹn ńlá ká kò yẹ báyìí ṣẹ́fù ọ̀rọ̀ tá a lánàá náà wọ́n yá. هذا أصل من أصول التوحيد. تبي لا كلامنا. آه. أنا سأمأتي بالله. أبدي. أوكي. إن نفي الشريك عن الله تعالى لا يتم إلا بنفي ثلاثة أنواع من الشرك الأول الشرك, الشرك في ربوبية وذلك بأن يعتقد أن مع الله خالق آخر سبحانه وتعالى كما هو اعتقاد المجوس القائلين بأن للشر خالقا غير الله سبحانه وهذا النوع في هذه الأمة قليل والحمد لله وإن كان قريبا منه قول المعتزلة إن الشر إن الشر إنما هو من خلق الإنسان وإلى ذلك الإشارة بقوله صلى الله عليه وسلم القدرية مجوس هذه الأمة الحديث القدرية القدرية مجوس هذه الأمة وهو مخرج في مصادر عدة عندي أشرت إليها في صحيح الجامع الصغير وهي مخرج وهو مخرج هو مخرج في مصادره آه، نعم. في مصادر عدة عندي أشرت إليها في صحيح الجامع الصغير وزيادة نعم آه. ọ̀tọ̀ ni ẹ bá ń gbé fún ọ. afaani. abẹ́rẹ́. afaani ashirku fil uluhiyati awil ubudiyya wa huwa an ya'buda ma'a Allahi ghayrahu min al-anbiya'i was-salihin. kàlísì. lọ́kàn mi pẹ̀lú ẹlẹ́yìn ní ṣe gbà ṣe gbà ìṣàgbémi ti mọ̀ ní bọ̀ kò sí wàhálà ẹlẹ́kọ̀ọ́ ní problem bọ̀ ọkọ̀ tó kọ yìí kọ́ ló wà ní àkáǹtì. ara o ìdúró ló ní àkáǹtì kí ni ọkọ̀ tó wà ní àkáǹtì. Ah, lọ́kọ̀ ọkọ̀ tó wà ní àkáǹtì ló ń kọ́sẹ̀ ọlọ́run kọ́. Ah, kì í ṣe é mo lóun kọ́ ìrànlọ́wọ́ o ah, ṣe ọ̀rọ̀ fẹ́ẹ́ máa ṣe fúlọ́ọ̀dù. àwọn èèyàn gbọ́ nǹkan tá a sọ mo ti wọ online mo ti wọ online mo lọ sẹ́ǹdì àkáǹtì rẹ̀ gẹ́gẹ́ ó kọ́ tó wà ń bẹ̀ sẹ́ǹdì ẹ̀ mo wá pé sọ̀n lélẹ̀. ó yájà rí ẹ bá kakiri dé. àṣà ni. الشرك في الألوهية أو العبودية وهو أن يعبد مع الله غيره من الأنبياء والصالحين كالاستغاثة بهم وندائهم عند الشدائد ونحو ذلك وهذا مع الأسف في هذه الأمة كثير ويحمل وزره الأكبر أولئك المشايخ الذين يؤيدون هذا النوع من الشرك باسم التوسل يسمونها بغير اسمها الثالث الشرك في الصفات وذلك بأن يصف بعض خلقه تعالى ببعض الصفات الخاصة به عز وجل كعلم الغيب مثلا منتشر في كثير من الصوفية ومن تأثر به مثل قول بعضهم في مدحه في مدحه في مدحه النبي صلى الله عليه وسلم فإن من جودك الدنيا فإن من جودك الدنيا والبقاء اللوح ومن علومك علم اللوح والقلم ومن هنا جاء طلاب بعض الدجالين الذين يزعمون انهم يرون الرسول صلى الله عليه وسلم اليوم يقرأ ويسألونه عما خفي عليه من بوائل النفوس من من بوادي نفوس من يخالف لهم ويريدون تعميرا في بعض شؤونه ورسول الله صلى الله عليه وسلم ما واتبع سبيله ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان الحمد لله والصلاة والسلام على رسول الله أدعوك فلما بابات العرقة إكاي يولون قلبان محمد صلى الله عليه وآله وسلم àwọn ohun tá a kà fún ara wa lánàá àlàyé tó wà lórí ẹ̀ látọ̀dọ̀ àwọn onímọ̀ níbàámu sí tíra ká máa ń gbé òun láàmà lò tíra tí wọ́n ti sọ̀rọ̀ díẹ̀ lórí tíra tá a fi kọ́ra wa lẹ́kọ̀ọ́ eléyìí ti ṣe àtàlẹ́ kọ́ọ̀tù hàlà العقيدة الطحاوية التي الشيخ الألباني عليه رحمة الله تماما àlàyé wọn lórí ọ̀rọ̀ àkọ́kọ́ yìí kò fẹ́ jẹ́ ká nítorí wípé yóò tún jẹ́ kí nǹkan tá à ń sọ̀rọ̀ ń pa rẹ̀ wá sí. lánàá àtijọ́ yé wa wípé ohun kan tá à ń pè ní àdì ọkàn tàbí tá à ń pè ní ìgbàgbọ́ ó gbọ́dọ̀ kó nǹkan mẹ́ta sí i síbẹ̀ ní àbí bẹ́ẹ̀ kọ́ torí pé abá wa sọ pé ní akóòlù fi tawhidi llahi mu'taqidina fi tawhidi llah inna allaha wahidun la sharika lahu àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí ta ló lè ràn wá létí ẹ̀ àwọn béèrè tó bá ti béèrè ẹni tó bá ti bá yín wọn fún Qur'an pẹ̀lú ògbọ́lọ́ náà. ń sọ jáde. nínú ọkàn bárakàlá wíìkì tó bá fún un. ọlọ́mọ sọ yẹn sọ lórí bákan náà lánàá yẹn a ní inna Allaha wahidun a ní wahidun yẹn inú àyà kan òun ni wọ́n ti mú àfa àkàtúntò bíi létí àyà kan náà sì ti wahidun náà wà ń bẹ kí wá ilahukum ilahun wahid ṣùgbọ́n àyà alákọ̀ọ́kọ́ tí mo sọ yẹn sẹ́rí yàtọ̀ tó wà ń sí wá ìlàhùn ìlàhùn wahid òun ni pé òun ní alifatila bó dẹ̀ sì ní alifatila mu yẹn ìtumọ̀ ẹ̀kún sọtí yẹ tani ọ̀nà mi ta ya. Lọ́ka láti bẹ̀rẹ̀. Láwọn kìíní. Subhanahu ọgbà ọgbà sọ̀rọ̀ Allahu al-wahid sára ibi tí wá ilahukum ilahu wahid sára ìṣùgbẹ́lẹ̀ ẹ̀rí pé huwa Allahu al-wahid inna Allaha wahid ẹ̀rí kó ṣe déédéé ara wọn tọ́yì lẹ́yìn kan àwa ni wahid nìyẹn nǹkan mẹ́ta mi làtúkọ̀ sábẹ́ <laughs> ah, ok ẹ̀rí àgbẹ̀ ẹ̀rí kan fún ẹ bá fún barakallahu fiik naa ìyẹn tí mo ti gbé àwọn yẹn kọkàn bá wa lọ irú nǹkan tá a fẹ́ tá a máa ṣe bá lẹ́kọ̀ọ́ ó kò á nìkan ìwé nìkan náà wà tá tí a fi sọ náà Sheikh al-Albani alayhi rahmatullah wọ́n á ṣe àlàyé díẹ̀ nípa ń ta àkàlà náà wípé nàkúlò fi tawhidillah mu'taqidina bi tawhidillah inna Allaha wahidun àti sàlàyé mi dáadáa wọn àwùlẹ̀ sọ̀rọ̀ lórí ẹ̀. ibi tí wọ́n sọ̀rọ̀ lé lórí ló sì yẹ ká ka ọ̀rọ̀ wọn wípé la sharika lahu ọlọ́wọ́ kò kúrò kú sẹ́rí sẹ́rí kù tá a bá sọ pé ẹja wò lọ́dọ̀ Yorùbá tá a bá sọ yìí pé orogún lágbájá yìí lágbájá

irú yẹn lẹ́yìn tá a gbà lérò pẹ̀lú orogún orogún èèyàn ni mà sí ìlú èèyàn sálàyé mi jẹ́ ẹ́ tó yẹ pé ó ṣe déédéé ẹ̀ ń tàn tọ́yì tí ọba tí ọba jẹ́ màsíyì tá a bá lójó ló màsíyì là á lójó ló ṣẹ̀bí ṣùgbọ́n nígbà tá a bá débi wípé láàmú sí i á mọ̀ ṣàlàyé so orogún èèyàn òun lẹni tó ṣe pé wọn àti nǹkan yẹn irú ètò kan náà wọn ni ojúṣe kan náà lọ́dọ̀ wà lọ́rùn wọ́n sì lọ́jọ́ nínú ẹ̀tọ́ kan náà irú yẹn wà sí fọlọ́ lójú ọ̀sẹ̀ pé láṣẹ nínú ìtara ọlọ́run bọ́ bá tó láàrin ta kò lórogún kò lórogún níbi kíni ṣe rí gbogbo nǹkan tó ní ṣe pẹ̀lú àjọṣepọ̀ àwa ẹ̀dá àkọlọ́ tàbí ohun tó ní ṣe pẹ̀lú ìgbàgbọ́ wa sí ọlọ́run alẹ́kùn sí mẹ́ta àwọn kankan bẹ tó ṣe wípé nínú ilé ayé yìí àti lọ́run kò sẹ́lòmíì tí ń ṣe lẹ́yìn ọlọ́run ọlọ́run nìkan ní í ṣe àwọn kan yẹn la máa ń pè ní àfààlù Allah tàbí àfààlù ìkọ̀ọ̀lẹ̀kọ̀ àwọn tó ṣe wípé ọlọ́run ọba ọba adẹ́dà ní í ṣe sọ́ra yẹn mi ti àwọn nǹkan wọ̀nyí díẹ̀ nínú ẹ̀ òun ni tí anabi ibrahim aleyhi salatu wa salam dọ́sọ̀ àwọn bàbá ní quran sọ́ọ́bù sọ̀rọ̀ ìgbà tó sọ fún wa wípé ẹ̀yin bàbá mi àti ẹ̀yin ìyá rẹ̀ gbogbo tẹ́lẹ̀sì lẹ́yìn ọlọ́wọ́n bá yẹn fa innahum aduwwu li illa rabbil alamin gbogbo wọn ọ̀tá ni wọ́n jẹ́ fèmí àfọlọ́wọ́n bá tó ṣe kóun ló dá gbogbo ọjà yìí ẹ wá máa wà wọn tọ́ka ó ní aládùn ẹ̀kọ́ lápọ̀nì ẹni tó ṣe kóun ló dáa fún ahúwá yàtọ̀ ó ni fi mi mànà kò sí iye méjì ń wípé gbogbo wa yóò àṣìwà ń bí àtàwọn míì tí wọ́n wà nípò mi gbogbo nǹkan míì tá a bá mà lẹ́yìn ọlọ tó pàtàkì sí wa tá a fẹ́ bàbá tá a fún lọ́wọ́ lẹ́yìn tọ́lọ̀ ń já wa tán láti mọ̀ nǹkan náà ẹlòmíì náà tó tiwa tí ò lajú sílé ayé kò lè mọ̀ nǹkan torí ẹlòmíì náà sáré káàkiri inú ìyá tó náà ti dẹ̀ ẹlòmínà sì délé ayé ṣùgbọ́n kò dàgbà nílà ká ìdí pé yóò dá nǹkan mímọ lẹ́yìn ọ̀lọ́ síbẹ̀ náà ibẹ̀ kọ́ gbogbo nǹkan yòówù tó wulẹ̀ kí nǹkan náà jẹ ọlọ́run kọ̀ọ̀kan dá wa tán ká tó wù. ṣé wàá ó jẹ́ àmọ̀ wípé ọlọ́run ọba ló dá wa ó ní pé gbogbo nǹkan míì táwọn èèyàn máa ń gbé ẹ̀tọ́ fún lẹ́yìn wọn à lè bẹ lọ́hùn kí nǹkan yẹn pa ẹni tí ń bọ omi lẹ́yìn ọlọ́run kò lè sọ pé kó mi ó gbé òun lọ ẹni tí ń bọ̀ kú lẹ́yìn ọlọ́run kò lè sọ pé kíkí ọ yà pa òun ẹni tí ń bọ̀ kú lẹ́yìn ọlọ́run kò lè sọ pé kí òògùn ọ fẹ́ jù òun rẹ̀ gbogbo wa náà mọ̀ pé ọlọ́run yẹn torí kó ń lo da wa ọ náà ti ń ṣe kí ni o ò ní ọkọ̀ wa. mo rò pálá yẹn mi ti aláàbẹ̀ ẹ̀kọ́ lápá ni fàkúwà yà á yìí òun náà ni obìnrin máa náà dà kú ṣé ẹnìkan lè mà náà tí kì í bá ṣe ọlá àánú ọlọ́run ọba lórí ẹ̀ ọ̀rọ̀ àbúkọ́ yìí mi là sọ lánàá lójú ìgbìyànjú anábà Muhammad sallallahu alayhi wa sallam sọmọnà ẹ dámilóhùn kọmọnà kọmọnà lójú ìgbìyànjú anábà Ibrahim alayhi salatu wa salam lórí bàbá rẹ sọmọnà ẹ máa wo ó ti di mélòó báyìí àti rí tọ ọba ọba kan bàbá ọ̀nkù àti rí ti bàbá gangan ọ̀dà gbogbo ìgbìyànjú anábì wa lóko lórí ìyàwó rẹ síyàwó ẹ̀ mọ̀nà kọ̀mánà lójú ojúyàjú ànábi wa nù alayhi salatu wa salam lórí ọmọ tiẹ̀ tó bí sọmọ rẹ̀ mọ̀ ní ọmọ rẹ̀ mọ̀ torí pé hìdáyà yẹn kò sí níbi kan àbọ̀dọ̀ ọlọ tẹ́nìkan bá fẹ́ sọ̀rọ̀ jọ́ni àwọn ah, fẹ́ sọ̀rọ̀ nù ẹja mi lọ́dọ̀ àwọn tí nígbà tí fún ní kíní lò yọ mọ̀nà yọ kàn yàgò yìí orí ni ó dàrú torí pé ìmọ̀nà yẹn ò sí lọ́wọ́ ẹni kankan àbẹ̀rẹ̀ ọ̀tá ni ọlọ́wọ́ bá àwọn nǹkan tọ́lọ̀ ń ṣe nìyẹn ò tẹ́ bọ́lọ̀ nìkan ló ní aláwọ̀kọ́ ni àlùkò ìdẹ́dà ọlọ́run bó ba tó la rẹ̀ ga nìkan òun ní dẹ́dà torí pé nítorí bá fẹ́ dá òun ni ó dá eléyìí tí ó bá fẹ́ dá kò sí ní ẹ̀mẹ́ ṣe ẹ wá dúró oorun tọkọ àtìyàwó ń sùn kọ́mọ tó jáde láàrin ẹ tó wá dúró oorun míì tí wọ́n tó sùn lẹ́yìn tó bá yẹ pé gbogbo oorun tí èèyàn máa sùn ní máa jọ máa ní lẹ́yìn oyún ẹlòmíì ó tún ti ní oyún ninety ah ninety kìtì ẹ̀ wá ni ọmọ tí ó wà ní obìnrin míì yóò lè lọ́gọ́rùn-ún láàrin tó bá yẹ kí gbogbo ẹ̀ ní máa dọ̀mọ́ síbẹ̀ ní àyẹ̀bẹ̀ kọ́ ṣùgbọ́n láwọn bàbá tó la rẹ̀ ká ní ṣe eléyìí tó bá fẹ́ kó dọmọ ń bẹ̀ ní ọ̀dọ́ ẹni tí ó wá ọmọ gan yóò fún lọ́mọ ó wá lè wá lọ padà lọ dọmọ sí òfin ìdí àti ìgbìmọ̀ báyìí kí ọlọ́wọ́n bọ́ sáà ẹlẹ́dẹ̀ẹ́ kọ́ lápá ní fàhùwà yàtì wàlẹ́dì ìhùwà yòókù ẹ̀mọ́ ní wẹ́ẹ̀sì ẹni tó ṣe pé òun ní ń fún mi lóúnjẹ wẹ́ẹ̀sì yìí òun ní ń fún mi lóúnjẹ bíbọ̀ ẹ̀dá òun tá a dé ọ̀pọ̀lọpọ̀ ọwọ́ ọmọ wípé kìí ṣe torí iṣẹ́ tá à ń ṣe làbí oúnjẹ jẹ tó bá ṣe pé iṣẹ́ téèyàn ń ṣe onímú àsìkí wá fún yẹn ni àwọn aṣẹ́ kan ń bẹ kọ̀yẹ́kẹ́ nìkan ṣe kọ́mọdé olówó. tẹ́wọ̀n pé nínú shortcut táwọn ọmọ kéékèèké ń gbà léṣe láti lè lówó oníkí wọ́n ṣe yàwó tí náà bẹ́ẹ̀ kọ́ yàwó yàwó shortcut ni àgbẹ̀ lówó àgbẹ̀ lówó. àwọn míì ọ̀ wá ṣe wóró àwọn míì ó ṣe ẹ̀wọ̀n wọ́n wà ẹlòmínú àwọn àtọ̀pá mọ́kànlá kò yìí ẹ wá lọ gbogbo máa ń ṣe pátápátá nílé ayé yìí. ẹ̀ẹ́dì kíní kan bẹ̀ láwùjọ wa lẹ́dẹ̀ yìí àtọ̀pọ̀lọpọ̀ lẹ̀ yorùbá tíṣẹ́ kan bá ẹsẹ̀ dé táwọn yẹn bá lówó bẹ wọ́n ní iṣẹ́ ní owó lórí gbogbo wọn tí wọ́n bá ti ní ọba iṣẹ́ wọn máa kọ́ lásìkò ẹwà dídò yẹn tó lọ da sẹ́bi ọmọ bíi iṣẹ́ aluminium ah aluminium ọjà wo kíní kankan bẹ́ẹ̀ bọ́ ma mí lè rìn agbésẹ̀ wò lọ bẹ́ẹ̀ kọ́ náà tí o bẹ ní iṣẹ́ aluminium náà ló lọ torí báwọn akékèké wo ojúmọ́ lẹ́nu sọ̀kadà ẹsẹ̀ lómi kan bẹ́ẹ̀ tó dẹ̀ tí o lè dìde lẹ́nu kódà àtúnyẹ̀ bá lọ sùkúl ní yorùbá ṣe pọ̀ à kéèyàn ṣe mẹ́dísìn ni o owó wà ń bẹ òyìn ní máa wáṣẹ́ káàkiri sí ojú dókítà ló lò à wàhálà dókítà tó lò lọ mbẹ dáadáa tọpọlọ rẹpẹtẹ dókítà tó wà lẹ́dẹ̀ bá a ti ń sọ̀rọ̀ yìí mo mọ̀ pé wọn gbọ́dọ̀ má lè lógún tábùkiri síbẹ̀ ní àyùbẹ̀ kọ dókítà tó sáwà lẹ́dẹ̀ ó tó gún mélòó yìí ló wá ní irú eléyìí tí mùsùlùmí ni káfí sàpèjúwe kọ́lọ́ mọ́jẹ tí wọn náà lọlẹ̀ kọ́lọ́ tó bá gbá wọn míì náà dìde. nítí wọ́n fẹ́ nu bẹ́ẹ̀ bíi pé aásì ìjẹ́ yìí kó kó sẹ́ni tí máa ń ṣẹlẹ̀ yẹn lọ. kèé ṣe ọdún àti làákàyè tó bá ní làákàyè tó pọ̀ tọ́lọ́mọ bọ̀ bá darí aásì fún yẹn sọ́dọ̀ rẹ̀ ọ́ máa lo làákàyè yẹn fáwọn tí ó mọ̀ ti bẹ̀rẹ̀ aásì. wọ́n ní ẹ sá lọ bá alágbádá tó bá ti fún fọ́múlà báyìí ọmọ afáwọn èèyàn fọmúlà wọn mọ ní fọmúlà rẹ yóò mọ ṣiṣẹ́ wọn mọ ní fọmúlà mọ ní ṣiṣẹ́ torí bọlá wọn bá ní sùn wàlẹ́dẹ̀ yẹn wọ́n yóò ẹ̀ mọ ní ọ̀yà sí i ara nǹkan tó lọ́n ṣe ní wọ́n di mélòó mẹ́ta mẹ́ta aláàkọ́jà kọ́lùkọ́ ọlọ́run ló dé dà ẹlẹ́ẹ̀kejì òní hìdáyà òní máa fi yàn mọ́ ní hìdáyà tó tọ́ fi ẹ̀kọ́ ilham ẹlẹ́ẹ̀kẹta òun rizqa ẹ rí i pé ó ń fún mi lóúnjẹ ó ń fún mi lómi mu òun ní ń pèsè fún mi nìtumọ̀ rẹ̀ ó di mélòó ó di mẹ́ta wa idha maridtu fa huwa yashfi nígbà tí mo bá sàárẹ̀ tára mi bá sòdodo ó ní owó mi sàn kẹ́nìkan náà wá sọ tó lè wòyàn sàlẹ̀yìn ọ̀nà dókítà gángan àwọn gángan mọ̀ káwọn ń gbìyànjú nìkan sáwọn làwọn máa wòyàn sàn kìí sà àwọn gírámà ilé ibi jẹ́ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ oògùn gbà mí tíráyà nẹ̀rọ ni tíráyà nẹ̀rọ ni ọlọ́mọ bá ìsàn burúkú sí wa èmi ìwọ́n ni òdo èmi ìwọ́n ni ẹja tíráyà náà a máa tíráyà láti rẹ́sìkì rẹ̀ èmi irú nǹkan báyìí ó sì èèyàn báyìí yóò kọ̀ǹpilẹ̀ wọ́n lo oògùn kan fún yóò dọ̀ yóò ṣe ìlú míì wọ́n lo fún kò ní gbọ́ torí pé ẹni tí ìwòsàn wà lọ́dọ̀ rẹ̀ tá a ní ọlọ́run ṣé ẹ mú nǹkan tá à ń sọ yẹn ẹdín délẹ̀ wáyé tá a mọ̀ rí kó fáwọn àyèsí wàlẹ́dì ìhùwà ìwé ètò ni wàlẹ́dì ìmùsùnmá yòóyè ẹni tó ṣe wípé òun ni ó pa mí wàlẹ́dì ìmùsùn ni ìmùsùnmá yòóyè òun ni ó pa mí òun náà ni ó sì jì mí ní ọ̀sán mi lábẹ́ pípa yìí jíjí yàn ọlọ́run bọ́ bàtà láàrin dànìkan lónìí ó di mélòó alikọ́lì kọ́ ó di alifidaya ó di méjì ariz ó di mẹ́ta aṣa àṣìbá sísòwòsàn fún yìí ó di mélòó pípa àti jíjí yàn ó di mẹ́fà ṣé ẹ rí gbogbo nǹkan tá a sọ yẹn wọ́n ní pé díẹ̀ nínú àwọn kan tọ́lọ̀ ń ṣe táwọn pé ní àfààlú aláhi subhanahu wa ta'ala àfààlú fààlú kan àwọn tó ṣe pé adéjà ní í ṣe kẹrin odò kátà aṣọ yẹn pátápátá a gbọ́dọ̀ mọ̀ wípé lẹ́yìn Ọlọ́run kò sẹ́ni mi níbi gbọ́dọ̀ bá láyé mi tiẹ̀ gbogbo rẹ̀ ni wọ́n á ń bẹ lábẹ́ ká máa sọ pé àwọn Ọlọ́run ọba lọ́kàn níbi rùbùbíyà ẹ̀rí ká máa jọ tàwọn ẹ̀yìn rùbùbíyà tàwọn ẹ̀yìn rùbùbíyà gbogbo àwọn kátà ń sọ yìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mo rò pé adọ́ǹkà tí mo ń sọ yìí. i t'ụmaa fọlọ́wọ́n ọba aládé dá o ni mi gbọ́dọ̀ máa wá ọmọ kí wá wò wípé ẹnìkan ó ọmọ fún mi kí wá lọ tọrọ ọmọ lọ́dọ̀ ẹ̀. ìtumọ̀ fọlọ́wọ́n ọba ṣáàgbọ́n mi ní gbọ́dọ̀ máa wá ọmọ kí wò bàbá kan bẹ sáà bá ẹni tọrọ ọmọ lọ́dọ̀ bàbá yóò fún mi lọ́mọ sóhun rẹ̀ mi gbọ́dọ̀ bí ọmọ kí wá rí pé ọmọ ọ̀hún ọmọ ilé ọmọ ní dúró kó lè bá a lè dúró ẹ fún mi gbọ́ngbọ́nrin kí n so máa lẹ́sẹ̀ tàbí kí n mú kébí kí n so máa ń tàbí kí n mú lọ ibìkan torí àwọn yòókù rẹ̀ kí wọ́n bá a máa pè é kí n la nǹkan sí lójú ṣé gbẹ́rẹ́ tí mo já lójú yẹn àbí gbọ́ngbọ́nrin tí mo so máa lẹ́sẹ̀ àyẹ̀wò àmọ́ yọ ọmọ wọn so gbọ́ngbọ́nrin lẹ́sẹ̀ máa lẹ́sẹ̀ nígbà àwọn fẹ́ lọ gbèjú wọn yẹn gbọ́ngbọ́n ni wọn kó lọ́rọ́ wọn bàbá. ètò wọn àlùfáàlù kò nìyẹn kéèyàn máa pe ọlọ́wọ́n bá ọba tó láàrin ká ní dẹ̀dà bẹ́ẹ̀ náà ni hidaya ṣé ẹni tá a bá nígbàgbọ́ nípa kọ́lọ́wọ́n bá ní máa ń ṣe ìmọ̀nà ní sì máa fi ẹni tó bá wù ú mọ̀nà èèyàn ní fẹsẹ̀ kọ́ níbi kí àwọn máa lọ ilé adáhùn sí i. Ah, ntí mo fẹ́ ṣe bí ìsìn mo fẹ́ yáyé dàbí òní dà o mo ní ìdíyẹn tí wọ́n gáàdì mi lórí ẹ̀ wá ìdá ayà yẹn lọ sọ́dọ̀ ọlọ́run má lọ bẹ́ẹ̀ nìkan kó wà pé áà lọ́ọ́ mú yẹn pẹ́ẹ́bẹ̀ wá náà lọ́ọ́ mú yẹn pẹ́ẹ́bẹ̀ wá pẹ̀lú yẹn pẹ̀ tí mo rí ilẹ̀ bẹ̀ yẹn èló lẹ́yìn ní abẹ́ ta áà iná wọn ibẹ̀ ta ń pọ̀ nù mọ́ra ẹni ọba rà ibẹ̀ mú sisi nígbà tá a ṣe hafúlà tá a ṣe gbẹ̀yìn lẹ́kẹ̀ẹ́ ẹnì kan wọ́n wá sọ́dọ̀ inú àwọn òbí ọmọ ni wọ́n wá ń ṣàdúrà pé à ah, àwọn tó wọ́n gbé lẹ́yìn apá báyìí tó kù. ẹ jẹ wá ní ẹni kankan la ẹ mọ ọmọ akéde ká máa mú wá ẹ sí ń tó yẹ kẹkẹ ẹ tó sọ páàkì kírun tí a máa ń kírun bí afúlàní àbí káwọn afọ òtí gbowó ẹnì kan wá ń bẹ wọn sì ń kankan fún ọfẹ yẹra yẹn wọ́n wá sọ fún pé ilẹ̀ tó fẹ́ rà yẹn kó mọ̀ ra o torí ẹni tó bá ti rà á wọ́n sá sọ kínní kan fún un bàbá rẹ̀ ẹni tó wá bá tó wo sẹ́kù ó sì lọ́ọ́ ra lẹ̀ lẹ́yìn ìgbé à ah, ilẹ̀ tó lẹ́sìn tó báyìí lásìkò bùkátà kan pé lè ní ló fi fẹ́ ta lẹ̀ ó sì lọ́ọ́ ra lẹ̀ ọ̀sẹ̀ sọ pé wọ́n ti ra lẹ̀ kọ̀mẹ́ntọ́ra kọ̀mẹ́ntọ́ ń lọ bá tó lọ wo sẹ́lẹ̀ dọ̀ olólọ yọ ralẹ̀ lẹ́yìn òkè ilẹ̀ ẹ̀fà dídì rè ìwà ń bá mi ilẹ̀ tó yẹ kọ́ bẹ́ẹ̀ mọ́ ńdọ̀ wá ya tọ́pẹ́ yẹ tó wá ń ṣe nǹkan lórí rẹ̀ ọjà bóò nílẹ̀ yìí ṣe jẹ́ ẹ bá rí kó ṣe wúlò nílẹ̀ ilẹ̀ ilé mi ni ẹ sọ fún tí mo lọ bá wọn ah, wọ́n ti lẹ́yìn tó bá ti rà yókù sóde àwọn oṣù wọn á kú láti ẹjọ́ yìí ìdáyà ẹ̀yin wà á lọ bòmí àfọ̀dọ́ ta ni o ọ̀dọ̀ lọ obìnrin tí mo fẹ́ fẹ́ sí yóò sì dáa bí ò ọyẹ ìjà lọ yẹ̀ wò sẹ́gbẹ́ ìdáyà lè wà yà ọlọ́run ọba ni ìdáyà wà lọ́dọ̀ rẹ̀ mo rò pé agbọ́ mi yọ aláàbẹ̀ ẹ̀kọ́ lápá yìí wàá wà yà dé òun ló dá mi òun ló fi mà tí bá ti fẹ́ sèpèsè máa kó àlámàlì mi lọ síwájú ẹ̀ tó sọ pé eléyìí lè ṣe eléyìí tí o bá ní dáa fún mi fúnra rẹ̀ níbi kú torí pé láyé wọn lè ṣáájú àwọn mi ń kọ́dà rẹ̀ bóyá sọ wulẹ̀ kó mara sọ tó kádà rà rẹ̀ yókù bá yókù bá kó fẹ́ẹ́ tó fẹ́ẹ́ dá sọ. bákan náà ni pé tí n bá ń ṣiṣẹ́ máa mọ̀ pé iṣẹ́ tí mo ń ṣe yẹn sábàbí ni mò ń wá kì í sòun ní ọ́ là mí tí bá ti mọ̀ pé sábà mi ni mo ní ń wá mi ì ní ṣẹ̀ṣẹ̀ máa lọ ọ̀dọ̀ aláwòrè pé ẹ ẹ bá ń ṣe àwúre ẹ bá ń ṣe kájà kó ká alájà jíjọ lànàbí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀bọ ní jẹ́bẹ̀ ọ̀rọ̀ pípèsè fẹ́ dà ṣíṣe àsìkí fẹ́ dà kò sẹ́ni tó lè ṣe lẹ́yìn ọ̀rọ̀ lànàbà Muhammad sọ̀rọ̀ lóbìnrin lọ mà tí gbogbo ilé ayé ìbá kọjọ tí wọn láǹfààní báyìí bẹ táwọn ò ṣe é wọn à tó bẹ́ẹ̀ tí wọn bá láǹfààní kan ṣe é Ọlọ́run ti kọ ọlẹ fún àǹfààní yẹn ó jẹ tiẹ̀ bẹ́ẹ̀ náà ni kọ parapọ̀ báwọn bẹ́ẹ̀ ní ọlá wọn à tó bẹ́ẹ̀ àyàfi ní ẹra tọlọ ń bá ti ní ọba ọ ṣe é yá àwọn ilẹ̀ yìí agbọdọdọ yé tọrọ ń lọ sọdọ láwùjọ wa ti gbogbo ẹbí jẹ dáadáa sáà ń jọ ìjẹ́mu ẹ máa wò nínú àkùrán ọlọ́dún bàbá ọ̀rọ̀ ọmọ tó ń jẹ́ náà ní sá láyé àná fọlá àtàjànú àtẹ̀yàn ní ìtorí nǹkan mi ìdá àwọn òdìjọ́ sí lọ máa orí inú mi nù mí ní ìsìnkú ẹ̀yìn tọrọ wípé ká pèsè fún mi wọ́n máa orí inú ayé tọ ẹ̀ mọ́ ẹ̀yìn ní ká fún mi ló ń jẹ inna Allaha huwa ar-razzaqu lóyún wájú ọlọ́wọ́ bá ní má pèsè fẹ́ dà ọlọ́run ọba lálágbára méjèèjì ní máa gbé èèyàn dènà sọlọ à láyé sùn ìyẹn wà tí ó dènà àwọn ẹlòmíì ti wé ọsẹ níbi pé wọn àtó nǹkan wọn sì hewu tọ́lá àwọn náà sọ pé lẹ́yìn bá wẹ̀ sí àwòrán ẹ̀ pọ̀ ní wọn fi hewu ẹlòmíì lábẹ́ pé wọ́n káàkiri ọlọ́run bọ̀ láti rí o ṣùgbọ́n nítorí pé kò tó ẹwà àwọn tí wọ́n sọ sí ìlú tí wọ́n wá káàkiri ewu bíi tí wọ́n máa bọ̀ ìkẹ́ ẹ̀mú ọlọ́run ọba ni máa ń ṣe bákan náà hidaya ọlọ́run ni máa ń ṣe àti sọ yẹn bákan náà ìwòsàn ìwòsàn tí kì í bá ṣe ọlọ́run ọba ọba tó lára ẹ̀ka ni máa ń ṣe ìwòsàn sọ yẹ kí ànábi wà ayé gbowó sàn àìsàn tó tẹ̀ tí ò lè dá dìde ńlẹ̀ mọ́ tẹ́ bá lọ ka àwọn àtàn dáadáa àwọn tí ìrẹ̀lẹ̀ rẹ̀ pupa wọ́n tún jẹ́ yọ ayé kí àwọn kòkòrò kílẹ̀ lẹ́yìn pupa ni èyí èsì pọ̀sẹ́ẹ̀lì fún yẹn o wọ́n tó jó yọ ayé kí àwọn kòkòrò wọ́n pọ̀ lára rẹ̀ débi kí idé mi ọmọ yọ jáde tí mi bá fẹ́ gbabi tí èsì ayé rẹ̀ wọlé yóò mú yóò fi gbé ọ̀nà rẹ̀ ní ibi tó ti dá wọn mọ̀dé kòlẹ́ dájú ni ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kò wá òkùnsán lọ́ọ̀dún ẹ̀ nìkan àfọlọ́wọ́ àìsàn tí ń ṣe ọkọ̀ jantí wọn ń pè ní kánsà láyé òde òní ẹ wá máa wò ọbẹ̀ ẹ̀rọ ní anímọ̀sánìyẹ ṣèkọ́ọ̀nù nínú sílẹ̀ ìwà àgbà eré ọlọ́run èṣù ti fi ọwọ́ ọ̀nira kàn mí kọ́sọ́pẹ́rẹ́ ọlọ́run ó ní mi là anímọ̀sánìyẹ ṣèkọ́ọ̀nù nínú sílẹ̀ ìwà àgbà eré ọlọ́run á ah, ṣètọ́nù fìyà jẹ mí ó fi ìnira mú mi ìnira yìí pọ̀ torí ìrẹ̀ ọlọ́run ọba aláàánú nìwọ̀ ìwé ìfìnira mú yàn ìgbà tó ti yẹ kó ṣètọ́nù ló mú nira wá ìwọ sì láláàánú bá ń fàánù rẹ gbé nira ṣètọ́nù kú ọlọ́ọ̀ni orúkọ bìrì jẹ sórí ìgbésẹ̀ rẹ fínálẹ̀ fínálẹ̀ àwọn àbá sọ pé tí ìnira bá bá ẹ̀ dá ó tún gbọdọ̀ tún tẹ́ nípa fàṣẹ ọlọ́wọ́n bá ń bẹ̀ òun ni ìnira rẹ kù dùrọ̀ tọ́lá òun ní ìnira yìí pọ̀ ọlọ́wọ́n ní kókó tó fi kiri kàn mí ọ̀pẹ̀ nù ìnira yìí ọlọ́run fẹ́ wòsàn ọlájú akọ́sọ́kọ́ yá ju ojú sí ọkọ́ máa lọ ọlọ́run kọ́kọ́ wá pa aláṣẹ náà onífẹsẹ̀ rẹ̀ náà lẹ̀ tọ́ba ti fẹsẹ̀ rẹ̀ náà lẹ̀ nǹkan kan ṣẹlẹ̀ ó sì fẹsẹ̀ náà lẹ̀ bó sì fẹsẹ̀ náà lẹ̀ ọlọ́run ní kò mi ọsẹ jáde ọlọ́run ní hàrà mọ̀tàṣàlù báàrí nù lọ́sàrọ̀ sóòrò mi tó jáde omi ìwẹ̀ ni tó tutù lọ́ọ́ fi wẹ̀ tọ́ ọ bá fi wẹ̀ gbogbo bí táìsàn yẹn wà ní ara rẹ níta ọlọ́run kò gbogbo ẹ̀ kó wàṣàrọ̀ bẹ́ẹ̀ni wọ́n yẹ máa lò kẹ́tọ́ máa fi nǹkan para ọ̀rẹ́ ni wàṣàrọ̀ eléyìí mo mọ̀ ní tọ́ ọ bá ti mú gbogbo bí táìsàn yẹn wà nínú inú rẹ ọlọ́run bọ́ pàmì gbẹ ìyẹn náà túmọ̀ sí wípé téèyàn bá ń wá gbogbo téèyàn wá láyé al-akhdhu bil asbab ara ẹ̀sìn má sọ wípé ọlọ́run bọ́ kẹ́mi kọ́ ọlọ́run ní ṣiṣẹ́ káwọn ẹgbẹ́ ọmọ kàwé ká máa kátìrà kọ́ ní kò sí ọlọ́ọ̀ni máa pàṣẹ yàn <laughs> ó lò torí ọlọ́run bá lágbára kó ní owó sàn síbẹ̀síbẹ̀ orí omi mi ẹ ń sọ̀rọ̀ omi yìí omi yìí nu kì í sàwọn omi burúkú táwọn èèyàn ń gbà káàkiri lómi yìí omi burúkú yìí. ọlọ́run ọba tó láàrin ṣùgbọ́n dókítà tó ju gbogbo dókítà lọ ọlọ́run bọ́ bàtó la rẹ̀ dání ó ní olóògùn kò sọ pé kọ́ ọ̀kan mọ̀ sàlásù kíkọ́ ọmọ ṣèyàn kéèyàn ní ìní lóògùn ọlọ́run rí mi ọlọ́run ọlọ́run rí ọ̀wọ́ ó lóògùn ọwọ́ abẹ náà kó jẹ́ kí ìwòsàn rẹ ọ wà níbi òògùn tó wà lọ ẹ dákun ká bàbá lọ́wọ́ dá àwọn kan wọ̀nyí ọlọ́run bá ní mọ́ ń ṣe lábẹ́ bẹ́ẹ̀ náà ni mùsùlùmí sì jọ gbàgbọ́ pé ẹnìkan kò lè pa òun lẹ́yìn ọ̀rọ̀ ọ̀yẹ̀kẹ́lu ah, ayọ́ bẹ́ẹ̀ kọ́mbakọ́mbẹ́ ayélujára bá yìí lẹ́nu àwọn ayọ́ kan kó èsì èèyàn lára àwa lọ́ máa ṣẹ̀bi àwọn àgbà má dàrí kan àwọn èèyàn bá débi kí wọ́n fi àáké sí bẹ̀rẹ̀ àwọn alálàáfáà ni wọ́n bá débi wípé wọ́n á wàhálà hàn tó bá ti jẹ́ kí orin ni wọ́n ń lò wọ́n ní igi pé wọ́n lè mọ tí wọ́n bá ti mọ ọdún gidi wọ́n fi ṣe wàhálà wọn ó pè é kíní wọn ò ní ṣiṣẹ́ wọn nípa irin wọn lè mọ ọdún ẹ̀ níta wá jẹ́ pé igi àràbà òní wọ́n fi ṣe wàhálà ilé wọ́n bá ti pè gíw níta ìbá hàn síbi ò ní ṣiṣẹ́ mọ́ ewu wàhálà táwọn yẹn kóra wọn sí irin lọ́wọ́ àgùntàn ń bèkì wàhálà mi ìgbà tó yàn ṣé rí wàhálà tó ga tó yàn ah, ẹ̀yin ò rí wàhálà rí wàhálà má ìmí ìdí kára àdúrà yìí nígbà tí yàn ń lo kọ̀pá wọn ó sì gbé wà láàmì lọ. yíyá ìwé ó sì kúnlẹ̀ haúsá náà ẹ dákun mi láti lọ ní wípé àwọn kẹ̀kẹ́ ń bẹ ọlọ́mọba ni máa ń ṣe àwọn yẹn ló kó sọ́ńdà tí wọ́n ń pè ní olùbíyà tí wọ́n bá ti ní tàn sí olùbíyà ìtumọ̀ rẹ̀ ní kí gbogbo àwọn tó jẹ́ ṣe ọlọ́run léèyàn máa kó nìkan ló lè ṣe ẹ̀rọ ló lè ṣe ẹ̀rọ sáà ti gbọ́ nǹkan tí mo ń sọ yìí ìyẹn ní sẹ́ẹ̀kì ní sọ nígbà tí wọ́n sọ pé ìnana fi àṣẹrí ìdíyàní láhi ta'ala títakò níní orogún ọlọ́run láàyà tí ń mú ẹ̀dá ò lè rí ṣe kó pé ilà àbínà fi falafàtì àdúrà mìíràn ṣe àyàfi kó ṣe pé ìran ẹbọ mẹ́ta lèèyàn takò fọlọ́n pé ọlọ́run bọ̀ bàtọ́ láàrin dá kò ní orogún bẹ́ẹ̀ alákọ̀ọ́kọ́ ni àṣírí kò fi rògbò ọ gbọ́dọ̀ sí ẹbọ sọ́lọ́run níbi àwọn tó ṣe pé ẹlòmíì ò lè ṣe lẹ́yìn Ọlọ́run ọ gbọ́dọ̀ wá ọmọ lọsọ́dọ̀ ẹnìkan lẹ́yìn Ọlọ́run ọ gbọ́dọ̀ wá protection lọfọmọ rẹ lọ́dọ̀ ẹlòmíì yàtọ̀ fọlọ para para síbi tó ti kó para síbi tó ti kó yóò sùn nù ọ lè sùn para síbẹ̀ ẹ jọ fáwọn gbọ́dọ̀ yìí bákan náà ọ gbọ́dọ̀ wá ìdáyà lórí ìgbésẹ̀ rẹ lọsọdọ ẹni ká fọdọ lọ mo rò bá ń dọ mi yé gbogbo yẹn làwọn yẹn fi ń ṣẹbọ fi rò wòbí yá wàhálì kàbí àwọn yàrá tàbí dà ánà máa lọ yẹ kọ́ọ̀lì kọ̀ọ̀nà àkọ́ subhanahu wa ta'ala kama huwa àtẹkọ́ọ̀lù madus alùpọ̀ ìnìyàn alùpọ̀ ìnìyàn bí ánà lè ṣàbẹ̀ kọ́ọ̀lì kọ́ọ̀lù wáyọ̀ kọ́ọ̀lì subhanahu. sẹ́ẹ̀rì wọ́n ní pé alákọ̀ọ́kọ́ èèyàn gbọ́dọ̀ gbà pé kò sẹ́ni tó lè dẹ́dà mí lẹ́yìn ọlọ ẹlòmíì ò lè dẹ́dà àwọn èèyàn kan bẹ ẹ má ta àwọn èèyàn jẹ kódà wọn làwọn ti dókòwò yìí àbí bẹ́ẹ̀ kọ́ ni wọn ní torí pé àdébí wa ẹyin sáà lẹ́yìn sọlá tó sọlá kó dókòwò yìí ó sì dókòwò yìí lóyún ọ̀tọ̀ sẹ́mi náà ẹ bẹ́ẹ̀ kọ́ àwọn náà bá láwọn dókòwò yìí wọn ní gbogbo bùkátà láti jọ́ta àti ń lọ síìtù lẹ̀ àwọn mùsùlùmí náà ti lọ síìtù o bọ́ síìtù ti mùsùlùmí kò tó táwọn tí ì ṣe mùsùlùmí síbẹ̀ náà ẹ bẹ̀ kọ́ àwọn sẹ́wọ́ntì ní ọ̀sìtù àwọn abúlé lọ́sùn àwọn oríṣiríṣi ọ̀sìtù ńláńláńláńláńlá kò yẹ ká dá ọ̀sìtù yẹn lẹ̀ ọ̀yẹ́ ìkẹ́kọ̀ọ́ máa sọ fáwọn yẹn pé ní orúkọ arẹ́mi ń sá ó sì wòsàn síbẹ̀ náà ẹ bẹ̀ kọ́ torí ń tá sọ nìyẹn kí ni wọ́n wọn làwọn mùsùlùmí fi gbọ́dọ̀ jẹ́ kí orí wọn ṣe kíni o kó pé dáadáa àwọn ẹni sọ pé tó dùn kan làwọn ilé ìwòsàn táwọn bá ti gbé ọ lé ọwọ́ lé ọ lórí làwọn sì yà á sí mímá. lábùjá ìkànnù àwọn olórí wọn lábùjá láìpẹ́ àwọn pépà gbé ìyàwó rẹ̀ pariwo rẹ̀ káàkiri kó ń sì náà kó fòbìnrin lómi nínú àwọn ọmọ àjọ ìgbà tí àbùkù wa pọ̀ ẹ̀yàn pé wọ́n sì lójú tì tó bá bọ́ síwájú kínní òun máa jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ òun fọ́lọ́hún lọ́tọ́ bá ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ òun fọ́lọ́hún lékele kan bá ti ṣe gbá kò sí nǹkan kan má ìgbéyàwó òun tó sọ báwọn kó náà ti lọ gbọmọ wá láti tàrí nígbà àwọn sì jọjọ sọ òun sì wúra sí i nítòsí ẹ̀rí pé àwọn méjèèjì gbogbo ọmọ táwọn bá ń bí sínkú àwọn ẹsẹ̀ sí ni wọ́n wọ́n kàn jáṣẹ́ padà ni àwọn tó wá rí pé kọ̀sọ́jọ́ táwọn àlejò àṣẹ àwọn olè rọ́mọ tí ọjọ́ ọmọ gidi ìyàwó wọn bó ṣe lọ ó sì fẹ́ bímọ àwọn sì ti pẹ́ lẹ́nu ẹ̀ ọwọ́ àwọn ọwọ́ àwáyé wò ní bímọ bíyàwó ti lọ ní àlè ń ta lọ àlè bá fún lóyún. ìgbà wa bímọ ẹ̀yìn o bóyá ehi àbí ẹ̀sìn lọ́sà ọmọ sàjẹ́ kí ni ká ọmọ eléyìí ò lè jẹ́ ọmọ tòun o. àwọn tó ṣe yí pé bóyá ẹ̀sìn lòun òun jẹ́ ẹ̀sìn bó làwọn ṣe wá bí ehi wọ́n sá padà tá sí rí wọ́n padà mọ bàbá ọmọ. báyìí náà wá wò pé à ó ti dà ìwọ ti lọ́mọ láyé báyìí ní sí i ṣé ló wà yín lọ́mọ yìí <laughs> ṣé ẹ mọ̀ pé kọjá ara rẹ̀ sí gbé ara rẹ̀ lórí báyìí kó sì di ṣé bẹ́ẹ̀ náà rí bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n kò sẹ́yìn ó tara wa jẹ́ kéèyàn gbà pé ẹlòmíì tó lè jẹ́ ìdálẹ́ ní ọlọ́run ẹ̀bọ ni bíbọ́ lọ́run wá kẹ́gẹ́ ni ẹ̀bọ ni lórí dábàá ń sọ̀rọ̀ ẹ̀bọ àwọn èèyàn máa ń ròyìn pé kéèyàn lọ jókòó tó sà rárá ẹ̀bọ nìyẹn náà kéèyàn máa sá lọ nìkan kọ́nìkan gbọ́ wọlé òun lórí torí fún lè bá àbí máa ẹ̀bọ ní í ṣe torí kò sẹ́ni tó lè fún yàn lọ́mọ lẹ́yìn tani o bẹ́ẹ̀ náà ni kọ́lọ̀ ń fún yàn lọ́mọ tán káyà rẹ̀ máa sòjòdò kéèyàn máa wá wá làáfíà fún lọ́dọ̀ tó yàtọ̀ sọ̀rọ̀ tàbí èèyàn bẹ́ẹ̀ tó dúró kéèyàn máa wá lọ́dọ̀ ẹlòmí tó sheikh uh, al-Albani ibi alayhi rahmatullah wọ́n ní gẹ́gẹ́ bó ti jẹ́ pé eléyìí ni àdìọ́kàn àwọn mọ̀júùsì àwọn abọ́ náà àwọn kan tí wọ́n yà lára àwọn nàṣọ́rọ́ ní jẹ́ mọ̀júùsì àwọn gbà pé aburú kìí sọ ọlọ́run lọ́dà ṣé ẹ rí àwọn majus tẹ́wájú lọ́ majus majus tọ́ ìfàtúmínà nasọ́rọ̀ ni wọn ẹ lọ sọ dáadáa ẹ rí pé àwọn anasọ́rọ̀ ara ìgbàgbọ́ wọn ni pé aburú ọlọ́run ọmọ sí ṣé ẹ mọ̀ sá wọn ò ní olúwa kìí ṣe aburú ṣé ni àbí bẹ́ẹ̀ kọ́ tẹ́ ẹ bá ní kinní kan àbùkù ọlọ́run ọmọ sí àwọn gbà pé aburú yẹn nǹkan míì ló dá wọ́n lè sọ pé èṣù ló dá ṣùgbọ́n pé ọlọ́run ọba ló dá rárá àti dáadáa àtàyídá ọlọ́run ló dá méjèèjì aburú tó wà níbi ká sọ pé ọlọ́run ọba ọ̀dá aburú ni wípé kì í sọ ọlọ́run nípọ̀ ní òdodo ayé ó túmọ̀ sí pé ọlọ́run tó dá àwọn míì náà ti dá nǹkan míì tó yàtọ̀ sí a ti sọ ládàá pọ́lọ́ ọmọ ò lè pé méjì sáà ti rántí tó bá rí bẹ́ẹ̀ ọlọ́run bá lọ́ọ̀hún ló dá gbogbo nǹkan ṣùgbọ́n bá a ṣe wáyé ẹjọ́ fún alákòjú tá a bá ní ọmọ àwọn ọmọ wa ọlọ́run jẹ́ gbogbo wọn sórí ilé ọlọ́run bó ba ká ìdùn wọn àwọn oṣù dáa kò sẹ́yìn kan tí ó bímọ tí ò ní nífẹ̀ẹ́ ọmọ rẹ̀ síbẹ̀ ní àìbẹ̀ kan tí ọmọ yẹn bá wá ti iléèwé dé wọ́n kéré lọ sí wá lọ́n ṣe kò ìgbà tó wà lóun sopọ̀ kínní o èèyàn wá ara bígì ọwọ́ àfọ̀kù ọ̀ka rẹ̀ láyé tí yàn ṣe dáadáa sọmọ yẹn ni àbí yàn ṣàyè dáa sí yàn ṣe dáadáa sí kọ́yìn dáadáa tí yàn ṣe sí yẹn ṣé mi èèyàn tó ṣe àjọ òbí sí ọmọ yẹn dé níbi ẹ̀sáàmù mi tó tẹ̀lé kọ́kẹ́rẹ́ lọ ṣe ó lọ́n ṣe pọ̀ ṣùgbọ́n pọ̀ tó ń ṣe látẹ̀yìn ni ẹ̀yin mélòó lẹ wà kíláàsì forty seven mọ̀kìnrin lọ wá sí forty seven ó ní mọ̀kìnrin lélẹ́yìn náà ìyẹn wá òpè pòkìnní ló ti dà ìyẹn wá bọ́ọ̀lì ìyẹn wá wá bílálà tó dà àbí pankẹ́rẹ́ ìyẹn wá sí ẹgbà fún ẹ dàkú ẹgbà tá a nà ọmọ yẹn sẹ́nu rẹ̀ ó dùn mọ́ bó ṣe mo bí kí n jó àbí yóò nílà ẹ̀ dáhùn yóò nílà níta ṣe sí yẹn lọ́dọ̀ rẹ̀ sí dáadáa ni àbábúrú àbúrú ni ṣùgbọ́n lọ́dọ̀ òbí tó ṣe sí dáadáa ló ṣe sí àbábúrú dáadáa bó ọ̀rọ̀ dáadáa àtàyèdá tó lọ́ọ́ ṣe sí wa ṣe rí ẹ̀ dọ́ tí mo sọ yẹn yé àwọn dáadáa ń bẹ tó lọ́ọ́ ṣe sí àtinú wá dùn sí ọlọ́run ló ṣe àwọn ìtinú wọ òdùn sí yẹn náà náà ló ṣe ṣùgbọ́n àti tó fi ṣe oyè ìjà wa lọ ó lè ṣe níta àròsá burú yẹn fún wa nítorí kò ló dáa jù fún wa sẹ́ni àkókò rẹ̀ ní kò dáa òun ti àdébí ọlọ́run Khadiru alayhi salam tó ṣe ẹ̀ẹ́dì kékeré ọ̀rọ̀ ọmọ tí ń ṣeré láàrin àwọn ọmọ kéékèèké bá ó sì lọ́ọ́ bá ó sì pa ẹ dákun ọmọ yẹn bó ṣe kú yẹn ṣé náà òbí rẹ̀ méjèèjì ó dùn ṣé wọ́n á dáadáa ṣùgbọ́n ká kọ ọmọ yẹn kó kú gbà yẹn ó sọ fún wọn àti kọ́ ọmọ yẹn ó dàgbà lọ tọ́rọ́ lọ́n sọ wípé tọ́mọ yẹn bá dàgbà ẹrú kọ́mọ́sọ àwọn méjèèjì di kèfèrí lọ́fà tó fi pa ẹni kọ́ tó fi pa tọ́ba dàgbà tó ń sọ àwọn méjèèjì di kèfèrí ní ọ̀rọ̀ padà yẹ̀mí ti àtàyé àtọ̀run wọ́n sì wà kàkàpọ̀ tó bá rí bẹ́ẹ̀ ọlọ́run bọ̀ ọba tó láàrin gan ló dá burú ṣùgbọ́n kì í sálá burú ọlọ́run ló dá burú ṣùgbọ́n kì í ṣe kíni o kì í sálá burú ọlọ́run ló sàkóso ẹ̀kọ́ wọ́n ní wàhálà náwó ẹ̀wọ̀ lihari umma wọlé ìlú alhamdulilah nínú òjò islam àwọn tí ó takò pọlọmọ ọba òun ló dé dà ọlọ́wọ́n ọba ló ṣe àwọn nǹkan tá a sọ lẹ́ẹ̀kan yẹn ó kéré síbẹ̀ náà ibẹ̀ wọ̀ ṣùgbọ́n àyìn tó máa kó kéré ni pé àlè sọ pé kò sí kíni o kò sí. àwọn èèyàn kan tó ni wọ́n ti dàrú tí wọ́n ti ka ìwé tí wọ́n ti ka wèrè máa yóò jẹ kéde ojú ẹ ó natural bí nature ti gbé wá nature lẹ́mìtì wọn à ní ṣe ní super kankan sọlọ ẹ wò ká má bàa pẹ́ mbẹ́ wọn ni alhamdulillah adúgbò lórí eléyìí wa in kana qariban minhu qawlul mu'tazila bó dẹ̀ ṣe pé n tó sọmọ eléyìí lọ́rọ̀ táwọn mu'tazila máa sọ tá sọ́njọ́ ni pé ẹ̀ tazala anna wà á sílẹ̀ tí a máa sọ pé ìnà sárọ iná máa hó àmì ìkọlù ní ìsà wọn lọ lọ èèyàn lọ dá aburú fún rẹ kí sọlọ lọ dá tó bá yẹ pé èèyàn ló dá aburú fúnra rẹ ajẹpọ ń bọ lọ́rọ̀ bá tẹjọ níbi kíni o dídá èèyàn kọ́ ló dá aburú téèyàn bá dá aburú kò ní fẹ́ ká aburú ṣẹlẹ̀ sóò síbẹ̀ náà ló bẹ̀ kọ́ ọmọ ẹni nìyàn kọ́ ìyẹn ló fà á tá a nàbí fi sọ pé alukọ̀dàrí yàtọ̀ màjúsù hàmì ìlúmà tọ́lá kì í da ìlàkìlà àwọn màjúsù. mo rò pé adó àkàtà sọ yẹn yìí àdé ọkàn yẹn àdé ọkàn pé ẹlòmíín dẹ́jà lẹ́yìn ọlọ́run àdé ọkàn àwọn màjúsù tó yẹ sọ̀rọ̀ ẹni tó bá ti ní òun náà ti di kí o ó ti dára wọn lọ́lọ́kọ́lá àmẹ wọn ní hadith yẹn á rí nínú sọ̀rọ̀ ìgbà mi sọ̀rọ̀ ṣé ẹ rí ẹlẹ́ẹ̀kejì tó yàtọ̀ sí ìtumọ̀ tí wọ́n kọ́ ṣàlàyé nǹkan aláwọ̀kọ́ ni kábọ́lọ̀ wọn balẹ̀ ọ̀kan tán ìlú lọ́hìn bí afọ́hálì ká gbà pé àṣù ẹyọ̀kan lọ́lọ́run níbi àwọn tó bá ṣe káwá mọ̀ pé láṣẹ rí kálámù òfin ṣàlàyé mi tiẹ́ tàbí láṣẹ rí kálámù òfin ha ọlọ́run ọba ò lórogún níbi àwọn tí ń ṣe yẹn kò sẹ́lómi tó lè ṣe lẹ́yìn. ìwà àjọ ń tó yé wa bá o yé wa kí làwọn tọ́lọ̀ máa ń ṣe kìlá alákọ̀ọ́kọ́ alikọ́lùkù jíjẹ́ dà hàn alihidaya adé ṣìbá alihiya wà limata tààrí rẹ̀ sọ gbogbo ẹ̀ àtọ́wà lè sọ gbogbo ẹ̀ owó màmú kura á nìyí lọ́nà àníjọ àtọwọ́ yìí ti pọ̀ o àárín lọ́wọ́ ti wáyé ní kásánlẹ̀ kan pé ẹjọ́ ẹbí mò ń pè ààrẹ ah, ní àkàlẹ́ ẹjọ́ ẹbí o láti kí wọ́n á bí báyìí ah, ẹjọ́ mú wá ju ọ́yá. ìgbélé ẹjọ́ sẹ́mi dára alkhol alhidaya shifa alimata walihya kó tẹ̀lé ra wọn mo fẹ́ kó tẹ̀lé ra wọn mo sì wà nù àyà. الولاية الرزق الشفاء الإماتة الإحياء ẹ̀rọ àkùkà tó kù ń bẹ̀ ọ yẹ kí n bí ìdàgbà kan kó wà nù ayà yẹn wàlẹ́dì àkùnmá ìwà ni àkùnfẹ́rẹ́ ọjọ́ kan yíyá sí yàwó máa dé ẹni tí máa ń ṣàforíjìn ẹ̀ṣẹ̀ ọlọ́run ká fáwọn tí ó sọ wípé tó ti dẹ́ṣẹ̀ àá yà mímọ́ tàbí má wọrí má lọ àti foríjì ọ tàbí káàní kọ wá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ ń ṣe ju àwọn ọlọ́run bó ba tó láàrin ga nìkan onímọ̀ọ́sẹ̀ kí ni o ni wọ́n ṣàforí ní ẹ̀ṣẹ̀ káfọ́ nákàlẹ́ kankan ni ọmọ ẹ̀dẹ́sẹ̀ lọ wọ́n balẹ̀ ayé àtọ̀rọ̀ ẹ̀dẹ́ ẹ̀dẹ́ àdúgbò bàbá ẹ̀ qualify ẹ̀ mọ̀ mú lọ. náà ṣé wàá rìn nínú ibi tọ́lọ̀ ọmọ òdì ní ṣẹ̀ríkì ó ní kí àwa tá a wá jẹ́ dàbá yìí náà tá a dé ó ní àwọn táwa náà ni máa ń ṣe àwọn a máa ń ṣe yẹn wá kú sí méjì àwọn kankan bẹ à ń ṣe nítorí àlàájá ìjìyàn mo rò yẹn nítorí àlàájá bíi sẹ́wọ̀n pé aláda ìdíyàn ni ọlọ́run dá wa bẹ́ẹ̀ aláda ìdíyàn bí ká wọ sọ bí ká jọ bí ká mọ̀ mi. ṣùgbọ́n àwọn kan bẹ à ń ṣe gbèmọ̀tàdọ̀ wípé ẹ̀sìn ni àwọn tọ́jẹ́sìn yìí a kì í ṣe fẹ́ lómi àyàfọ́lọ́ mo rò pàlà yẹn mi ti yẹn náà máa ń pè ní tawhidu al-uluhiyya ó ní kí gbogbo ṣe ẹ̀jọ̀ sí wa àgbọ̀dọ̀ sí pọ̀ ẹ̀ fẹ́ ẹ̀ èèyàn ọ̀dọ́dọ̀ kírun kọ́lá ibi sàárè ni wọ́n máa kírun sí sàárè ni wọ́n fi sí kíbla wọ́n máa kírun sí fi ṣé èwì tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹni ọlọ́run èèyàn ọ̀dọ́dọ̀ gba àwẹ̀ kó ṣe pé àwẹ̀ yẹn wọ́n yàn fún ni wọ́n àgbọ̀dọ̀ sọ fún yàn yìí pé bàbá rẹ̀ tó wà lọ́wọ́ lọ pẹ́ran kọ́ lọ bí sàárè rẹ̀ kọ́ lọ pẹ́ran sílẹ̀ torí pé ń bínú dodo táwa náà máa ń ṣe tí í jẹ́sìn a gbọ́dọ̀ bẹ̀rù nǹkan kan nírú ìbẹ̀rù ẹ̀jẹ̀ fún alákòjú sẹ́ẹ̀dì nínú ẹ̀sìn Islam bá a ṣe dúró mi kéjò wọlé ká sì sálọ nítorí bá a ṣe kéde o à ń bẹ̀rù ètò kọ́mọ̀sán wa kò sí ìdájọ́ bá a kò ní ẹ̀sìn mọ̀rọ̀gbá àlàyé mi tiẹ̀ nítorí pé ètò yẹn afojú yìí. ṣùgbọ́n kí n kọ́lé kí wọ́n á sọ fún mi wípé àwọn aláyé wọ́n ní kókó jáde nulẹ̀ ṣẹ̀fọ́n àwọn aláyé o ta ló láyé ọlọ́run ṣùgbọ́n tí wọ́n bá ti láláyé àti màpẹ́ lómi ni wọ́n sọ kéèyàn máa bẹ̀rù tí ò sí lọ́dọ̀ ẹ̀ tí ò sí níwájú ẹ̀ tí ò fojú rí ìbẹ̀rù ẹ̀bọ̀ nìyẹn ìrọ̀pá agbọ́n nǹkan tí mò ń sọ yìí kéèyàn ajọ ọ̀kan sí ọba kí mọ́tò máa bọ̀ kó o rí kí mọ́tò yọ ọ̀dà ọgbọ́n òun eré sẹ́yìn kó ti bẹ̀rù mọ́tò kò sí nǹkan tó àmì ẹ̀ bó rí mọ́tò ọ̀ ìgbàjẹ́ ni ọ̀rá mọ́tò sọ́ọ̀sá sì gbé wọn gbóró tí àwọn ayé bá ilé ní mọ́tò yìí torí pé kí mọ́tò yìí kó má ti bàjẹ́ kó sí fún ọ àápa ewúrẹ́ kàá fẹ̀jẹ̀ rà mo lọ kó àjọ mi yẹn sọ̀mọ̀ kí àwọn ayé o sọ̀mọ̀ bọ̀ ò rí hàn kálí lápèjúwe ibi tó ti ń gbé mọ́tò bọ̀ lẹ́nìkan ti yọ àdá sí ọ lọ́wọ́ ń sáfù kò sí nǹkan tó burú mẹ́tẹ́ gbára ayé lò náà wà kò sí wàhálà ṣùgbọ́n àwọn ayé tó rí kẹ́ni wò bó o ṣe ń gbé mọ́tò ń bọ̀ láti kó bàjẹ́ àti tẹ̀lé ọ wọ́n tẹ̀lé ọ nígbàdàn wọn rí ọ mú orí kí n ta tó débi wóró mọ́tò yẹn ṣe kàrà mo o ṣe kàrà kàrà tó ṣe wọ́n fẹ́ mú ọ nìyí yóò ní ṣe kọ́lọ̀ lọ́yọ̀ Ah, orí ìyá rẹ̀ lọ para lẹ́yìn orí ìyá rẹ̀ wọ́n á dà kòkòrò ti dẹ́nu sáré lọ́wọ́ àyìnbó yìí tó wà bẹ́ẹ̀ ni ọ̀pá ìwúrẹ́ àwọn àfẹ̀jẹ̀ rẹ̀ rà á ẹ̀jẹ̀ ewúrẹ́ wàá fi di ẹ̀jẹ̀ tiẹ̀ ọlọ́run ní í ṣe ẹ̀jẹ̀ tèmi lẹ́jẹ̀ ìran ẹ̀jẹ̀ ìran yóò wá mú ẹ̀jẹ̀ ewúrẹ́ yóò fi di ẹ̀jẹ̀ èèyàn ṣé ewúrẹ́ wọ̀ ni ẹ ẹ̀kọ́ tá a fẹ́ mú bẹ́ẹ̀ ni pé mùsùlùmí yìí bẹ̀rù nǹkan kan tí ò fojú rí àyàfọ́ lọ́wọ́ bá lọ tí ó ti yẹ báyìí torí pé àárọ̀ náà fi bá tọrọ mọ́ bẹ̀rù ẹ̀ tó bá ti wá lé ń bẹ̀rù nǹkan mìíràn náà tó ò fojú rí ó ti ń ṣe bọ̀ pẹ̀lú ọlọ́run lọ́run la ní fojú ní láyé táàrí ẹ̀yàmà táàjọ̀rọ̀ mọ́ bẹ̀rù ṣùgbọ́n kọ́ bẹ̀rù tó fojú ní tó lè pẹ́ la alikọ́wé kò kọ́bí yé ìyẹn kò sí nǹkan tó burú bẹ́ẹ̀. nínú pa agbọ́n nǹkan tí mo ń sọ yìí ọlọ́wọ́n bó kún àlọ́ nínú ibi tá a ti gbọdọ̀ ṣẹbọ sọ́lọ̀ wọ́n ní pé a gbọdọ̀ ṣe ẹbọ sọ́lọ̀ ọba ọba tó láàrẹ̀ ká fí àfọ̀hálì lè gbà níbi táwọn ẹrú sì fi ń ṣèjọsìn a gbọdọ̀ sọ yìí pé yá Allah Ya Rahman yá Rahim kátó wá fi yá rọ́ọ̀kà yá ìlú tilẹ̀ ya rauka ya yi rauka ya yi àríwá bábílà àràrà bábílà ìníkan nínú àwọn kútúbà yàtí àdìsáwá ká kí ló wí sọ yáká bí aṣáfi yẹn yàtọ̀ ṣùgbọ́n àríwá bábílà àràrà bábílà ahamusa kakù aláwùyẹsù ahamusa kakù aláwùyẹsù kí wàá lè túmọ̀ rẹ̀ ahamusa kakọ aláwọ ya sùn kí n jùmọ rẹ mọ̀rọ̀ pa láàyè mi ti ẹ bọ̀ lè ń ṣe torí wípé nǹkan méjì tá a gbọdọ̀ máa pè nínú tí ò sí lọ́dọ̀ wa ọlọ́wọ́n bá ṣe ẹgbọ́n mi ó lè pé nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́ tó bá jẹ́ pé nǹkan wà wájú ẹ̀ dáàdì mi ọmọ mi yà wà lẹ́dí ṣe pé yàrá lálùfọ́ yà ṣe tẹ̀ ń pa wọn kò sí nǹkan torí pé pípẹ́ eléyàn ṣe ṣe bọ̀ fà kì í ṣe ṣùgbọ́n tí ọba sí lọ́dọ̀ rẹ yà á ṣe sọ́ni yà á sì yà á àwọn tí ń wà nǹkan mi torí ṣé òní yà á sì ti kú ti pẹ́ wọ́n máa yé àtàwọn yá yá yá yá míì táwọn èèyàn máa ń pè nínú tí ò sí lọ́dọ̀ wọn tí wọ́n fojú ẹbọ nìyẹn àwọn oríṣiríṣi ẹbọ yẹn wọ́n ti wá pọn léwé fáwọn yẹn lọ́nà oríṣiríṣi yá wúwa yá máa ń la wúwa ìlà wúwa yá máa ń la la wúwa ìlà wúwa yá máa wúwa wúwa wúwa kì í sọ kọ́ lọ torí wọn náà bí n bá dojú ọ̀rọ̀ kọ́ hùwà ni wọn náà wọ́n àtọ́lọ́hùn sì lè jẹ́ nǹkan kan náà gbọ́dọ̀ pàrọ̀ ayé mi ti dọ̀míìrù ni wúwà pronoun ni ó lè rí fáàsì gbogbo kan bóòlù ni wàá máa fi wúwà ló kọ́ lọ́dọ̀ àwọn sọ pé yá wúwà àwọn kan bá dé mi pé wọ́n sọ pé yá wúwà máa sọ pé hù hù hù ì ì ì a a a wọ́n lọ́lọ́ náà ẹ dákun gbogbo àwọn nǹkan báyìí eré pani mùsùlùmí gidi tó fẹ́ sọ eré láyé àti lọ́run ọlọ́run ọba nìkan ni máa ń dojú àjọ ààrẹ kọ gbọ́dọ̀ pé nǹkan ní ilẹ̀ yìí lọ kọ gbọ́dọ̀ wá ìyìnà lọ́wọ́ iyyaka na'budu wa iyyaka nasta'in ẹ̀yẹ wà tí ẹnìkan bá wà lọ́dọ̀ rẹ̀ ẹ ti máa dọ́ọ́bì tù nǹkan yẹn ó yẹ kó ti yẹ yín bá wọn lákòójú ọgbẹ́rù kalẹ̀ owó ò lè dàbí k ọwọ àárẹ èèyàn mi tó yàtọ̀ sí oníkó gbèrú ọ ṣé àpá wàrà lọ́wọ́ ẹ kò sí nǹkan tó burú mẹ ṣé bó sáré ń tọ òun ló pa àjọ mi yé ṣùgbọ́n àwọn fẹ́ ṣe kankan ó rí ṣe wọ́n wá wọ̀ pé yá mi mọ́mọ́ sùn lọ́rùn yá rẹ̀ yẹn dà ẹni tá a rí tá a máa ń pè tá a máa wà lọ́wọ́ ẹ̀ tá a ní ẹ ti gẹ́ẹ̀tì òde kìnìyàn báyìí tọ́ ọ bá rí yàn ó lè wà lọ́wọ́ tó bá bọ́ kàkà tó lè jáde mọ́ olè ẹ̀dá fẹ́ bá mọ́kùn ìfẹ́ ń so mọ́kùn má sọ pé àyè ìfẹ́ wà lọ́wọ́ èèyàn wà lọ́wọ́ èèyàn mo rò pálá ayé mi ti ṣùgbọ́n wá wà mí kan ọgbà ojú kò fi yóò kú èmi nìkan ṣé òun yà sí ìbúlẹ̀ wa yes ọkà máa ṣe ni ọkà máa ṣe lásán mo rò pálá ayé mi ti nírú àsìkò báyẹn èyí pé nǹkan mi lẹ́yìn tá a ní o aláwọ̀ ni èyí pè ya èyàn èyí pè bàbá èyàn bọ́mọ èyàn bá ka èyí pè èyí pè sí ewu èyàn ìgbà tí èyàn máa wàrà lọ́wọ́ ẹ̀dá ó nígbà tí ẹ̀dá bá lágbára lórí irú ìrànlọ́wọ́ téèyàn wà téèyàn sì rí ẹni táà táà nílé ayé táà sì máa wàrà lọ́wọ́ rẹ̀ táà ní o mo rò pé ẹni bí ní ẹ̀sìn yẹ wà bá wọn ọlọ́wọ́ bó kún wa lọ́wọ́ láyé iṣẹ́ kò fi sọ wípé athani ashirku fil uluhiyya ay awil ubudiyya níbi ìjọsìn wa huwa an ya'buda ma'a Allahi ghayrahu min al-anbiya'i was-salihin ló ní kéèyàn máa ṣe nǹkan mí mọ́lọ̀ kó bá àṣà náà bí lè ń ṣe mọ́lọ̀ orí ibú ni ìbá àṣẹ nìkan tí yàn rí ṣé èèyàn rí lèyàn gbé ìtẹ́ lọ bí sáré rẹ̀ lèyàn wá lọ jọ́sìn orí ibú ni ìbá àṣẹ pẹ́ẹ́rẹ́ lèyàn lọ pa síbẹ̀ orí ibú ni ọlọ́run níjà sórí ibú tẹ bá dé ẹjẹ fìyà rẹ kàlẹ́sì lè bá wa sàtìbí hìn wàlídà ìhìn ẹ̀ńdẹ ṣẹ̀dá ìdí wọn náà ìlú àlẹ́ bí kéèyàn máa pè wọ́n nígbà tí nira bá dé yàní àkókò ṣéwù ni kéèyàn máa dá akọ ṣéwù ẹ̀ẹ́dì pété àkọ́kọ́ yẹn ṣéwù sọ pé kọ̀ pọ̀ nínú ìjọ Islam síbẹ̀ náà ibẹ̀ kọ̀ ẹ̀jẹ̀ àjọ tí wọ́n sọ mí wọ́n ní wàhálà máa asafi fi hadhihi al-ummati kaseer ẹni tí ń ṣe ẹlòmíì lẹ́yìn ọlọ́run nínú mùsùlùmí ọ̀pọ̀ ṣé bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ ẹni tó ń jẹ́ mùsùlùmí tí tó ń bọ́ kí bọ̀ pẹ́ ọ̀pọ̀ àbí ọ̀pọ̀ ṣé náà ti dé ni ọ̀pọ̀ àbí ọ̀pọ̀ ẹni tó jẹ́ mùsùlùmí tí tó ń bọ̀ kú ọ̀pọ̀ àbí ọ̀pọ̀ ẹni tó jẹ́ mùsùlùmí tí tó ń yọ ọlọ́ọ̀bù míì lóru lálẹ́ tí ń lórí òkè ọkọ̀ àbí ọkọ̀ ìyẹn ló fà á tó fi jọ jẹ́ pé àwọn nǹkan wọ̀nyí ni ààlà tí ó fi òkú ọ̀lẹ̀ hàn nígbà tá a bá déwájú ọlọ́run tọ́pọ̀lọpọ̀ náà máa rò wípé òun náà fẹ́ wá gba àánú àmọ̀lẹ́kùn lè padà. anábàá Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run fún un tó ṣe pé ẹni ọba mu omi rẹ̀ ògbé ògbé mọ́ ṣùgbọ́n àwọn èèyàn kan wà nínú ìjọ òun tí wọ́n láwọn náà fẹ́ mu omi iye tó dùn ní gbẹ̀yàn mọ́ àwọn mọ̀lẹ́kọ̀ di wọn kí wọ́n lè kọjá òun àwọn apariwo pé mo máa ti ń mọ̀ àwọn wọ̀nyí ìjọ mi ni wọ́n ìjọ mi ni wọ́n kí ló dé ẹjẹ́ ká máa bọ̀ toró ti rí asáròsì lóde lára ẹjẹ́ ká máa bọ̀ wọ́n ní kí innaka la tadri ma ahdathu ba'dak àwọn eléyìí ti yí èsì padà lẹ́yìn ẹ̀sìn ni wọ́n ń ṣe. tí ìmọ̀ ọlọ́run lọ́kàn èèyàn tí kò bá yanjú èèyàn ṣòfò wàlọ́ọ̀hì tó bá yanjú èèyàn sọ̀rọ̀ rẹ̀ lódò alámú hadith bí lọ́kọ̀ tó ṣe pé tó bá dẹ́jọ́ àgbẹ̀yà àmọ́ wọ́n á pè iṣẹ́ ẹnìkan jáde ìgbà tí wọn bá kó dodo sẹ rẹ jáde dodo sì di láàtì aburú ni ó wà mẹ aburú ni kò ní í gbé wọn débi wípé yóò lè láwọn àjọ lọ ìgbà tọrọ rẹ bá ti wá já sí wípé kò ju ibi tí wọn já sí ju náà lọ Ọlọ́run bọ wà mí lè rè ọdà sọ tiẹ̀ dáadáa kan lọ́dọ̀ wa tó tiẹ̀ lè gbọ ọ láyé àwọn tiẹ̀ dáadáa kan pa ìrìn òun ò ní dáadáa kankan yáadáa kan. o ti yí wọ́ àwọn àbọ̀ wà ní nàkàlà tó ń lọ àní sàbòsì fún iná dáka ìdáná hasari oní kan lọ́dọ̀ wa dáadáa kan wà fún ọlọ́run wà ní gbogbo àwọn fáìlì burúkú bẹ̀ ẹ lọ́ máa tu káàdì kan wà bẹ̀ ìkọ́ káàdì kan ẹ lọ́ mú káàdì yẹn wá gbàgbà mú káàdì yẹn wá. وأن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لو أحمد أما أوليو سيدوتي jáde ń bẹ láyé mìtọ́ ọkọ yẹn náà yẹ tàwíìdù rẹ̀ yẹn dú ah! yóò wá yóò wá wò kí sì di láti màlẹ́ tó ṣe pé ìkọ̀kan rẹ̀ téèyàn bá dúró báyìí bí ojú èèyàn bá pín sí ní kọ̀kan gòdè wọ́n sì kó bí sẹ́mùtì kalẹ̀ gógùn nù ọ àmọ́ bó ṣe ga tó bọ gógùn lànà mi sọsọ lọlọ yóò wá ní ìrẹ ọlọmọ ahazọhí bíbí kọ ọkọ min ahazọhí sì bìlà ìrẹ Ọlọ́run kí ni iṣẹ́ tí káàdì ó sì lára àwọn fáìlì rabandẹ rabandẹ kí ni iṣẹ́ tí ó ṣe Ọlọ́run ní iṣẹ́ tí ó ṣe sáàjọ wọn fi sórí òṣùwọ̀n níjọ àwọn bá fi sórí òṣùwọ̀n Ọlọ́run àbó gbé ọlá fún tàwọn èyí lórí gbósì gbé láti jami mi ní hadithi bí kan kọ ni yóò sì borí yóò sì gbé wọn ju gbogbo wọn lọ látara abẹ ọ̀rọ̀ rẹ̀ ó sì jásá jẹun tawhidu nìkan yìí o bó ti sọ hadithi ìrẹ̀lẹ́ ìfàfún wa lánàá tó ní tundihim minan nar tí ẹ bá fi dolé ayé ṣiṣẹ́ bá a ayé rọmọdọ́ọ̀nù yìí tí gba ìmọ̀ye rọmọdọ́ọ̀nù tí ojú ń tà wí yìí ọba yìí wàláhì ọkàn fi mi pa ń lásán bó bá kírun jáwọ́ lọ ọkàn kírun lásán ayé ò lọ àwọn máa ń yìísìn tó bá kírun ju rọ́ọ̀gì lọ ọkàn kírun ṣòfò ọlọ́mọdé àfiṣẹ́ ṣòfò kó sànú èmi àti yín ṣéèkù sọ pé wàhálà irú eléyìí máa ń àṣà pẹ̀lú bàbí jẹ́ ilẹ̀ ó máa ti kẹ́sì mùsùlùmí ó ní wàá yàhùmẹ́lò wíṣọ̀rọ̀ olùhàkìbárò wọlé àyíká lùmọ̀ṣáyà ẹ̀sìn yìí káwọn yẹn máa ń ṣe jọ́sìn fún nǹkan míì lẹ́yìn ọlọ́run bọba tó la rẹ̀ gbà ẹ̀ṣẹ̀ rẹ̀ àwọn ṣéwúṣéwù lọ́fà àwọn ní òru ìtọ́pọ̀ ló ṣé bẹ̀rẹ̀ ayé bẹ̀ kọ́ lọ́jọ́ lómi bá ní wòlíì lòun èyí táwọn bá ti sọ fọ́lọ̀ ní oṣù ìní àwọn èèyàn kan bẹ̀ wọ́n máa ń sọ fọ́lọ̀ pé ọlọ́run máa ṣe báyìí ẹ̀ gbọ́rí àwọn wọn àwọn kan bẹ wọn sọ fọlọ pé ṣe báyìí ni àwọn ẹn kọńtró ọlọ. ó ní à ah, ọbẹ̀ ìdìbò ó sì fẹ́ wọlé ọwọ́ adé ọdún ẹ̀ta ọ̀sán wa bèbí kí ni mi ṣe wọ́n ten million wá wò ndẹ́bi kó wọ́n wá ní wọ́n ten million wá wò níta sọ yìí ó ti dọ́dún mẹ́wàá lọ kó tó kù ní tọ́lọ́ ti kú sí ó ní ìwọ́n gbé ten million wá gbogbo ẹni tó bá sọ pé ò ní wọlé ní sátì àkọ fún wa ọ wọlé ni torí pé bísínẹsì wọn ń ṣe ten million náà máa sọ owó kékeré ni lọ́dún mẹ́wàá sẹ́yìn. àwọn ṣẹ́fúnṣẹ́fún ní ọ̀sán kọ́ yá ẹ̀nà amúríkà sókè tàbí ká ní ẹ̀ tọ́ bá kù iye tẹ́ bá ti tọ́ bá ọ̀rẹ́ bá sá ti bà ní òkè. àwọn yẹn náà wà ní òkè wọ́n wà fún wákàtí ọyá máa mú bọ̀ báà máa mú bọ̀ àwọn ní sọ̀rọ̀ àwọn dòòsà máwọn èèyàn lọ́wọ́ táwọn yẹn bá wá fẹ́ wá lùbáríkà wọn ò mọ àfọwọ́ ara wa bàtà wọn wọn mọ kún bàtà wọn la tẹnba ṣe tẹlifí báyìí lè fọwọ́ kan ṣe é mi ó dàpọ̀ ti sórí ilé gbogbo ilé ayé o orí ibú rẹ̀ ń ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ àwọn ẹlòmíì tí wọn bá rí wọn fọwọ́ kàn ọwọ́ akókò máa wá lé táyà mọ́tò wọn káàkiri kì í sáfọwọ́ra ta ìfọwọ́ra mọ́tò wọn náà fi rárá. àdáwọn ńlá ni o àwọn lẹ́ni ẹ̀tàn tí wọ́n ń tàwọn èèyàn jẹ tí wọ́n sì gbé wọn jìnnà sẹ́sìn ọlọ́wọ́ bẹ́ẹ̀ nìkan bá wá dé tó fẹ́ sòdodo fún yẹn wọ́n ní àwọn alákìídà àbẹ̀ ń àwọn tí ń gbà láti wọ́n sábà ìlú kọjá torí tẹ ẹ bá rájá tẹ ẹ bá pè ń dìgbò lugi sáwọn èèyàn lẹ lóko ni ṣùgbọ́n tẹ bá ti ní ajá ń dìgbò lugi kò bá àṣepọ̀ ìṣẹ̀pọ̀ yà fún yín tán ni àwọn èèyàn lẹ lóko àbí wọn nílẹ̀ lóko ìlú ní tí wọ́n ń ṣe nìyẹn. àwọn tó gbódòdó lọ́wọ́ wọn ó pè wọn lóko kó kọ torí káwọn èèyàn bá máa tẹ́tí sí wọn. tẹ́ bá wá rí nǹkan tí wọ́n yìí wọn ò ní àwọn àlùsùn náà òdodo ń bẹ lọ́wọ́ ọlọ́run ní jẹ́mi àti yóò sọ̀rọ̀ kò ní dàlá àmàlí wọn lù ẹ dàpọ̀. ó ní ṣéèkì sọ pé alladhina yu'ayyiduna hadha an-naw'a mina ash-shirki bismi tawassul wọn á ran irú ẹbọ burúkú báyìí lọ́wọ́ lábẹ́ wípé àwọn èèyàn ń wá tẹ̀gùn kí àwọn fẹ́ sàtẹ̀gùn lọ síwájú ọlọ́run afẹ́ bá sọ kínní kankan yẹn afẹ́ sọ àlùkò ránì kalẹ̀ fún gbàtí wọn afẹ́ sọ àlùkò ránì kalẹ̀ fún àfikọ́ lọ́mú kaba yọ afẹ́ tún ẹlẹ́dàá rẹ̀ ṣe àwọn mùsùlùmí náà wá di àwọn tí lọ́ọ́ máa wẹ̀ lódò ṣe báwọn náà ti lọ́ọ́ wẹ̀ lódò ní. àwọn tí èsì mùsùlùmí náà lọ́ọ́ máa wẹ̀ tí àní lójú ti dáhùn àwẹ̀ wò táwọn èèyàn máa wò wọn. wọn á ń wẹ̀ bẹ́ẹ̀ lẹ́lẹ́mu lólúbọ̀nkú omi olúbọ̀nkú omi ọ̀rùn wọn lọ wẹ̀ ó wà sọ fún ní wọn bọ̀ sọ fún lẹ̀ wọn máa wẹ̀ wò àwọn yóò sì máa wò wọn. òwò ọmọlúwàbí wọn ní tijú àti fún àkàkẹ́ ń bá wá wẹ̀ tán wọn gbọ́dọ̀ wẹ̀ yìí máa wọ́n fi kàǹkàn yìí lẹ̀ táà mùsùlùmí náà lọ wẹ̀ bẹ́ẹ̀ àwọn ọlọ́mọ wẹ̀ bẹ́ẹ̀ ni lọ wẹ̀ lọ́sùn àwọn náà lọ dúbọ̀ kú àwọn náà gbẹ bọ̀ àwọn náà ń segin ní o wọ́n ń gbé ẹ bọ̀ tààràtààrà nígbà táwọn afáàná bá ń yẹ ẹbọ fún yẹn pé orílẹ̀ gbé o ẹbọ káfí ẹbọ yàsí ẹ̀dá gbogbo lọ ìbò yà sí ti rẹ́bọ àwọn yóò rí ẹsẹ̀ rẹ̀ tó tóbi nù. torí wá sólù ni wọ́n pè fáwọn yẹn lẹ́nu níta wọn jẹ́ sọ mọ́ náà ha bẹ̀ wẹ́rì sí ha ní tí ni wọ́n sọ. ọlọ́run ọba ò lórogún níbi àwọn nǹkan tó ṣe àwọn iṣẹ́ ìjọsìn táwa náà bá fẹ́ ṣe ọlọ́run ọba ò lórogún fi ṣe fẹ́ lómi tó yàtọ̀ sí kíni o yàtọ̀ sí ọlọ́run ní jẹ́ àṣàṣe dànù ọlọ́run ní jẹ́ àṣe àṣegbọ́ rẹ̀ àṣegbọ́rẹ́ lọ́lọ́run àṣegbọ́rẹ́ lọ́lọ́run di àmọ́ ṣe ọlọ́run fi aṣọ kọ̀ǹgẹ̀ dáadáa. ẹlẹ́ẹ̀kẹta ó dàgbé náà ti lọ padà ó ti lóòótọ́ pátápátá kọ lọ. ẹ pa ẹ bá tan jẹ́ ẹ̀yìn jẹ́jẹ́. ó lóòyìn. tafadọ ẹ ó ti dúró padà ó yálà dá padà dá padà àwọn ló ti ṣe padà náà ok ẹ dákun ẹlẹ́kẹta nítorí àsìkò torí táìmù tá a mọ̀ stop fún question lọ́dí tó ó ní wípé àfáàlì àṣẹ́kù lè ṣe fàájì èyí bọ́lọ́wọ́ bá wẹgbẹ́ níbi àwọn àròyìn ẹ̀ níbi mímọ abọ́lọ́wọ́ bá wẹgbẹ́ níbi ìròyìn ẹ̀ ní ká máa láwọn kan wẹ̀jú gbẹlagbẹdza orí iná lajẹ ọwọ́ ju oníkàmá nìkan ìmàkan wà ìmà bàtì nínú àwọn èèyàn ká sì má zàyí zàyí kí ni jẹ zàyí wọn ni zàyí yìí làwọn ẹ dàbọ kí ni jẹ zàyí ṣé yìí làwọn àmì àbẹyẹ àti bàtì ní bàtì ní wọn àgbẹ̀lá lọ́wọ́ nǹkan wọn wà ní bàtì ní ni wọ́n sì fi ń sọ àwọn èèyàn nù ọlọ́run ń sèmi àti yín nù. a sàfáwọn olórí ibú yìí wadhalika bí an yasifa ba'd khalqihi ta'ala bi ba'd sifatil khassa bihi azza wa jalla bí ká máa ròyìn àwọn kan tó yàtọ̀ sọ́lọ́run pẹ̀lú àwọn ọ̀ràn ìròyìn ọlọ́run tẹ́lẹ̀mí ò ní lẹ́yìn ọlọ́ bí ká láwọn kan máa kọ̀kọ̀ ká máa kó bùkátà lọ́wọ́jú àwọn kan lẹ́yìn ọlọ́run wa hadha an-naw'u ìdààmú sufi ló ti pọ̀ wàá máa ń tọ́ afárá bíi àti ẹlòmíì tó wòye ṣe ń sufi kìí ṣe Tìjàní àfẹsẹ̀ Nàìjíríà ṣùgbọ́n wọ́n ti la pálá rẹ̀ alásàlátù lòun kò sí alásàlátù àti sufi kò sí àtọ̀ kò sí àtọ̀ tẹ̀síwá kan náà wọ́n jọ ń kíkà tó ẹni èjì ẹ̀ta ẹni àánú ẹ̀fà ẹni èjì ẹ̀ta ẹni àánú yẹn nìkan kan ọmọ nọ́mbà rẹ àfa aláwọ kọ. náà náà. rárá kéèyàn wà nínú òkùnkùn kẹrù ọmọ àbá ó yàtọ̀ torí a mọ̀ pé nínú òkùnkùn kódà kó ṣe wípé èèyàn forí gbà nǹkan lásán náà nìyẹn lè forí gbà èrò nàìjíríà wa

kì í ṣe wípé èèyàn dúró báyìí kí wọ́n ní pé ah, àwọn kan ló ní àwọn alálẹ̀ ilẹ̀ àwọn alálẹ̀ àyíwò ni wọ́n ṣe máa ń pè wọ́n tàbí sẹ́wọ̀n kẹ́ni yọ sí irú eléyẹn nìyẹn bẹ̀rù sọ́la yìí mi ti ọlọ́wà ẹnì kejì wàhálà mi kò sára wà. ó sí yàn àti. kọlá ah. ah. làásì yẹn ọlá làásì yẹn bẹ́ẹ̀ níṣẹ ọlá làásì yẹn àwọn kan náà ń bẹ ẹsẹ nípa alálà làwọn wọn ní sẹwù kínní kan alálà sẹwù kínní kan olóko omi sẹwù kínní kan oríṣiríṣi ọlọmọ làwọn ọlọmọ mọjà sàgbà fún ẹni ọba alálà aláàtì ẹ lọlá aláwa pé méjì aláàdáadáa bẹ́ẹ̀ bá ti láàdáadáa kì í sọ fún yàn àfẹ́ ni ó bá fẹ́ràn ẹ̀dín mọ́ sọ fún. téèyàn bá lálàá burú kì í sọ yẹn rárá tiẹ̀ tí dáadáa àyè máa sọ torí kéèyàn má lè ń kéta ṣùgbọ́n èèyàn lè sọ ẹfẹ́ téèyàn má pé kò ní ru aburú sí yàn kò sí wàhálà ṣùgbọ́n àlàyé lè tọ́ba jábúrú èyí ń sòun rárá ń ni àti fẹ́ni tó nífẹ̀ẹ́ rẹ̀ àtẹ̀ntì ò nífẹ̀ẹ́ rẹ̀ èyí sọ fẹ́ni àgbà ó tutọ́ sẹ́bi òsì ó sì wá sọ lọ́dọ̀ ọlọ́ níbi aburú ń torí kò ní kankan àṣẹ. ṣùgbọ́n tó o bá wá láyà lẹ́yìn tí wọ́n ní ọmọ sọ́tọ̀ wá lọ bá wọn kan pé ah, ẹ̀dá ọkùn ayé òun ti ta. òun lára báyìí wọ́n wá rí òun lásán funfun wọ́n bá gbé òun kọ́rùn wọ́n gbé òun lọ wọ́n ní fẹ́ gbé ọkọ́rùn lọ́dọ̀ àwọn tó lọ́hùn náà tọ́. Ah, àwọn òpin ó ti dà àwọn sì lọ́sàn yìí wọ́n sì láwọn àjànú. tẹ́gẹ́ bó ti ń sọ ẹlòmíì bó bá fẹ́ gbàlejò ó ti ní bí olù àbí nǹkan tó ń jẹ́ ká ẹgbẹ́ ibì kan olùgbọ̀n ni wọ́n máa ń gbé tó o bá ti sọ pé nǹkan kan ó ṣe ọ ohun yóò ti gba ohun yẹn pé nǹkan kan gbọdọ̀ ṣe ọ wọn náà máa ń pè ní olùgbọ̀n yóò gbé sínú yàrá wọn tó bá ti ó wà á rí i pé àdúgbò wọn tí wọn bá ti dọ̀dọ̀ wọn aburú yóò máa sọ torí àwọn àjẹnú wọn máa gbọ́ yóò ní pé ah hmm ta ṣe sí yóò náà one fifty tí ẹ bá ti wá wá ọ̀kadà ó gbà yín ó máa máa ń sọ bẹ́ẹ̀ nítorí kíní tó gbé kanú lé tọ́kadà yẹn bá tún gba yín tán tí wọ́n bá gbé yín dọ́sítù dókítà ò sí abẹ́rẹ́ gún tọ́lọ́dọ̀ kó lè má padà wá mọ́ ní wọ́n bá tún wá sọ abẹ́rẹ́ gún tán wọ́n tún transfer yín sọ́sítù bòmí tẹ́ ẹ bá débẹ̀ ẹ jàbọ́ lórí bẹ́ẹ̀dì ẹ forí gbá nítorí olúdòun tó gbé sínú yàrá ibi tẹ́ ẹ jọjọ wà ní àfi máa ń ní yàrá wọn nílé àṣẹ yín. wọ́n ní gbogbo tí wọ́n ń gbọ̀n làwọn lọ ṣiṣẹ́ lórí ẹ̀ àjànú ni wọn fọkadà gbà ọ yẹn bá tún ti dé bẹ́ẹ̀ bí dókítà bá tún ti má bẹ̀rẹ̀ àjànú ó tún pààrọ̀ ẹ yóò sì gún lóòótọ́ òun náà ni ó tún lọ tì ọbọ lórí bẹ́ẹ̀dì olùdùn ni wọn máa gbàtọ ọba lọ ọ̀dọ̀ wọn kò sí olùdùn ká àjànú kàti ọgbọ́n tí wọn wí aburú ò sì ní í ṣe ọ àwa là ń dara wa láàmú ọlọ́wọ̀n dá wa láàmú ẹnì kẹta. wa àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọn yàtọ̀ síra wọn tàlíkù òun ni wípé kí nǹkan wà kí nǹkan kan kọ́mẹ́ǹtì díẹ̀ nípa rẹ̀ tàlíkù sábà máa ń jẹ́ àfikún kékeré àfikún kékeré tàbí nǹkan kan tó díjú àlàyé ẹ̀ kì í sì pọ̀ ṣùgbọ́n sọ́rọ̀ àlàyé gangan lélẹ́yìn sọ́láyé mi ti àlàyé ojú tàlíkù lọ mo rò pa àlàyé mi ti ṣùgbọ́n tahqiq tahqiq ni wípé fífi ìdí nǹkan múlẹ̀ pé ntẹ́ni yìí kọ bẹ́ẹ̀ ló ṣe rí tó ti yẹ nìsín one tíra yìí sẹ́ni yìí ló ní lóòótọ́ àtàbà fẹ́ ṣe tahqiq ara ń tà ṣe nù ó ní ṣe ha nísìbà ṣe ṣe nísìbà tíra yẹn sẹ́ni yẹn ló àyèmáyé tíra ní abìtì sí yẹn èso ń tàn lọ́kọ tíra Ibn Qayyim kan bẹ́ẹ̀ wàhálà sì wà lórí yìí pé sóun lọ́kọ àwọn ọ̀pọ̀lọpọ̀ ti ti àwọn afa máa ń fara wọn lọ mọ́ra wọn lọ tí n bá ṣe mistake ọ̀rọ̀ àgbẹ̀ ọ̀dà tó sọ bìrì ni ìtìláfọ̀ wa mẹ́gbẹ́ sóun ló kọ́ abọ́ nkọlọ́kọ́ àwọn kan sọ pé òun ló kọ́ torí pé ìbára bẹ̀ ọjọ́ ìbára rẹ̀ àwọn kan sọ pé òun kọ́ ló kọ́ torí pé àwọn ọ̀rọ̀ kan bẹ́ ń bẹ̀ tí ò lálàáfíà ká fi tìṣírú ẹ̀ wàhálì làṣà tó ti yẹ nìsín tí ẹ bá fẹ́ ṣe tàkìr yọ lọ wá bàtò tọ̀ mo rò pálá yẹ níbi tí wọ́n bá ti ń kọ́ ohun ní tí àáfà àkọ́ àti tó gbé fún kọ̀tọ́ọ̀tù kọ̀tọ́ọ̀tù máa ń ṣe mistake yóò bá sì kọ́ so táwọn àáfà bá sì fẹ́ ṣe ẹ̀dá tíra ó lè gbé fẹ́ nìkan bí kó dà ó lè gbé fẹ́ lómi náà kó dà ọmọ kí obi mẹ́ta mẹ́rin wọ́n lè dà ẹ̀dá wọn wá níbàrà wọn kálukọ́ ọlọ́kọ ẹ̀dá rẹ̀ níbàámu sí ní tọ́gbẹ́ kí ó dàgbé ta àáfà sọ́njọ́ nìyí yóò bá sì kọ́ tí àwọn hadith bá wà bẹ́ẹ̀ tí wọ́n sọ ní ojú wọn lè yóò ti rí yóò lọ bí ẹ ti bò lè yóò ti rí kálí màá ṣe hadith yẹn lálàáfíà bí kò lálàáfíà náà. náà. ok. náà. ọwọ́ á ní ìjọba ìyá sọ̀rọ̀ ló sọ̀rọ̀ yẹn ẹni ọ̀rọ̀ ló ṣàbùrọ̀ ṣàbùrọ̀ láì ẹnu àwọn ọmọ ìlú wa ọjọ ẹgbẹ ọyọ kẹsì ó ní nìyàs ọwọ ni ọfẹ ah, kó bá mi yọ kẹsì sábà tó bóyá tẹ ìwà ní nǹkan pẹ̀lú ìlú ẹni yẹn ìwà fẹ sọ pé sọ tọrọ tí ní kọsọ pé nìyàs. ṣé Ọlọ́run sì lè sọ lórí ẹ ti gé ẹ ti nǹkan o ẹni lè fọlọ́run búra lórí rọ bọ̀bọ̀ lè fi nìyàs búra lórí rọ èrò rẹ ti ṣẹlẹ̀ tí mo ti sọ fún ari aláhìlá ẹnìkan di ẹran ìgbà tó jí ẹran ní wọn bá lò ń lójì ó sì fọlọ́n bọ̀rọ̀ pé wàhálà ìgbé sóun lòun jì ìgbélé wọn fẹ́ fẹ́ràn ẹlẹ́ran sí ẹnìkan wà wọ̀ rárá rárá fi aláyé rà búra sáyé rẹ̀ búra nǹkan gbà yìí nígbà tó fẹ́ máa sọkò bó ṣe jáwọ́ pọ̀ ló jẹ́ ẹran nù o irú wọn nù o ṣùgbọ́n yìí wàá ní ìrànlọ́wọ́ lórí ẹ̀bọ o èèyàn ní níbi ni yá sì búra tán tá a fi rí mú ni tá a fi mọ̀ pé sóun lọ jalè àbí yín yín pa á kẹsẹ kẹ fi nìyá sì búra kẹsẹ tá a bá ní fi nìyá sì búra kóòdì tá a kàn lè lò ní bó o ṣe ń fọlọ́ ń búra sóò lè fi nìyá sì búra sí èèyàn lè sọ bá nítorí sọ o lè fi nìyá sì búra sí o má ní fi nìyá sì búra sí ẹ gẹ́ẹ̀tì ní mò ń sọ bá èèyàn nítorí sọ o sì lè fi nìyá sì búra sí ọlọ́run náà lọ́ọ́ má rí parọ́ mọ́ tọ́ba ni kọ́dà ń lè fi nìyá sì búra sí ìwọ o tó bẹ́ẹ̀. tọ́wọ́ wa sọ nìyáàsì fúnra rẹ̀ ṣe kó lọ nìyáàsì ara rẹ̀ yóò lọ máa ran àwọn àti nìyáàsì wọn jọ lọ máa ran láàrin ara wọn ọlọ́wọ́n mọ sànà ṣùgbọ́n àwọn ọ̀dọ́ sọ fún yàn pé fi nìyáàsì fúnra ẹ bọ̀ nìyẹn ọlọ́wọ́n sànà náà wàá ẹ kún sànà. ẹ náà. ẹ̀rẹ́ fún mi sí ní wàá di tó bá lọ sí ní wọn kò sí ìgbọ́dọ̀ nípa ọ̀gájọ́gbọ́ wà láti lórí rẹ̀. ìtọ́dá àlòjú pé yóò máa jẹ oníkéèyàn máa gbé fún àlẹ́ yìí tó bá dáyàn lójú pé yóò jẹ yóò lò oníkéèyàn máa gbé fún tó bá yẹ pé kí sàárà sàárì lọ dáyàn lójú sàárì sí kéèyàn máa fọ ẹyọkan náà lè ní ìpínlẹ̀ ah, ah, náà gbogbo méjì ẹyọkan nìkan. وأنت وزاك الله Naam. Naam. Bẹ́ẹ̀. Holy hmm. bẹ́ẹ̀. Ah, Kèsì láyé láyé láláwọ̀ ní à ń sọ bí irú tàwọn Adébísí. Àtisọ́lá rẹ̀. ẹ bá tán náà ok. ok. Yeah ìjọba bá rántí tọ́sọ gángan táàbí ní kọ̀wálà rẹ̀ ní tí ọ̀sọ̀ ń dà ọ̀bẹ. ok one thousand kìíní kan tọ́lọ̀ wò lè ṣe ok tí kìí ṣe ni kàná ti dán tó wà níbí kìíní tẹ ẹ láwọn eléyẹn náà eré pa wọn pọ̀ ẹ̀ ń dàtẹ́ nàdẹ́ ni wọn wọn bí ń bọ́ ẹ̀ yàrá yẹn tó wáàsí wọn ò lè sí fún ọmọ akẹ́kọ̀ọ́ àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa ń pẹ̀ sí kẹ́sìn òtí ìgbé ló wà fún nǹkan gbọ́ ọmọ káwọn mùsùlùmí kan náà máa ń sọ̀rọ̀ àwọn mùsùlùmí náà sì pààyè wọ́n gbé ìwò dáadáa nǹkan àwọn yẹn wà fún mi kò sí fún tọ́jú ìbílẹ̀ yìí tọ́lá àwọn gbàgbọ́ ìsọ lórí mọ́ àwọn kan lè gbéra wọn lónìí mọ́ ìrànwọ́ àwọn náà ń sọ̀rọ̀ ọlọ́wọ́n sọ tá a bá ti kírun ibi tá a jókòó sí

òun ti pààrọ̀ ẹ̀. ààyè ni wọ́n ti ṣe lára ẹ̀ ààyè ń dọ̀dọ̀ wá lápọ̀yàwó náà torí ní tó bá padà mà kò ní gbà pé ń tọ̀ ń jà pọ̀ sẹ́kúlẹ̀ padà mà náà torí pé fọlùkọ́ ọ yàtọ̀ sí àwọn asúnà ìdílé padà kó lè padà mọ́ ẹlòmíì dẹ̀ láwọ̀ òfin ọ̀rẹ́ rẹ̀ kọ́kànlélá ah, wọ́n ti tú láptọ̀pù yìí kó wá padà wá mi ayé ẹ̀jẹ̀ sọ fún mi tẹ́lẹ̀ tẹ̀kún yìí wọ́n dòkú ọba wọn so ọlọ́wọ́n bó sàn nítorí ẹni ni yóò bàjẹ́ omi tiẹ̀ tí yóò mú kò ní sàn kọjá ọlọ́wọ́n kún alọ́ subhanakallah alhamdulilah shalala ayélujára nígbà tá a bá ti kírun kájọ ká má dìde àwọn kún alọ́ kálọ́kọ́ sàlọ́ ṣé o ẹ lọ sàlù ẹ tí ò bá lálù àlá ọ sàlù àlá o. Thank you.